La káàtó. àlàáfíà ni mà. àlàáfíà ni o. ẹ jọ mà. Mhm. ibì kan ni à ń béèrè ilé làwọn lójú. làwọn lójú tí ó sì. ọlọ́run ò jẹ́ kó sí láàbùrú mà. Ah, ọlọ́run ó fún lálàáfíà o. pẹ̀lẹ́ ẹlẹ́ńlọlé làwọn lójú ṣe é rí bẹ́ẹ̀ bá gbọ̀nà bẹ̀hùn yóò nà yín ní wákàtí mẹ́fà kẹ̀ tó débẹ̀ bẹ́ẹ̀ ni gbáko àmọ́ bẹ́ẹ̀ bá padà sọ̀nà bẹ̀hùn ẹ mọ̀ lọ tààrà yóò nà yín ní wákàtí méjì bẹ́ẹ̀ bá ti wá ń lọ ẹ yà sàpọ̀ tún wá dápọ̀ tún tán ẹ tún yá bẹ́ẹ̀ bá wá débì kan yóò wá dàbí pọ́nà ti dàrú mọ́ yín lójú àmọ́ bórí yín bàbá yín ṣe bẹ́ẹ̀ bá débì kan tẹ́ẹ̀tì lágbélébù funfun tán fàṣọ pupa sí. <laughs> orí yín bá yín sẹ́nu ẹ̀ ti fẹ́ẹ̀ dọ́dọ̀ làwọn lójú ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣé mo dúpẹ́ mà ojú adalẹ́ ẹ ṣé púpọ̀ mà. ẹ dáìbà wo. ẹ ṣé má sọ fún ní kẹ̀kẹ́ wípé kó má jẹ́ tọ̀ fún rẹ̀ mi o ó tọwọ́ ọlọ́tí já lọ ti pàápàá. mo fẹ́ lajú o mo fẹ́ lajú o mo fẹ́ rí ìran mo fẹ́ rí ìran mo fẹ́ rọ ohun tó kọjá òye mi ní dákun là mí lójú là mí lójú. ẹ wo àgbélébù kan agbẹ́wò ẹ̀ olúwa ṣeun àgbélébùú parẹ́ fásitẹ́lẹ̀tọ̀ adúpẹ́ lọ́dún ọlọ́mú dúpẹ́ ah olúwa mo dúpẹ́ àtláàsì ẹ̀ ah ògo ni fọlọ́ lókè olúwa ṣeun thank you adúpẹ́ lọ́dún ọlọ́mú ah olúwa mo dúpẹ́ àtláàsì ẹ̀. ẹni tó mọnú ẹni tó mọkàn ẹni tó mọ gbogbo ó wà níbí ẹni tó ń la ojú tó fọ́ ẹni tó ń là wọ́n ní ojú ó wà níbí láti dáhùn sí ìṣòro gbogbo arábìnrin arábìnrin ní nǹkan bí ọdún méjìlá sẹ́yìn ní ibi tí o ti dàgbà ìyá kan wà níbẹ̀ wọ́n pe ìyá náà ní ìyá gbàgbà. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. paul sera arábìnrin náà fún ọ ní omi wọn ìgbà tó délé inú run ẹ díẹ̀ àwọn òbí ẹ sáré kiri ọ̀tọ̀ ni tó pè é àmọ́ nǹkan ti sọnù lára ẹ̀ ohun tó sọnù lára ẹ̀ yìí kò lè jẹ́ kó rí ọmọ bí o. tó o bá fẹ́ lọ́mọ ṣó dáyà ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n dáadáa bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ rèé ó mọ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. mo mọ̀ mo mọ̀ dáadáa. lọ́ra níhò pọ́n kó o fi wẹ̀ fún ní ọjọ́ mẹ́ta ní aago kan òru lẹ́yìn èyí o gbọ́dọ̀ mọ bí ọ̀gẹ̀dẹ̀ ṣe máa kan ìyá ẹ̀ lẹ́nu go. ìjáfara léwu. ọlọ́run làwọn lójú ò má jẹ́ ń wá lásán má jẹ́ kí tèmi já sófo. <laughs> Allah ka taimake ni ma in ci nasara a nan wajen. Ah, kan yi zuwan banzawo Allah ka taimake ni wani. Ah, wani abin mamaki. Ah, ah. Oga o. Ah. Pẹ̀lú ọkọ mi, mo gbà ní àdúrà lágbára Ọlọ́run pẹ̀, ẹ máa rí ìwòsàn lágbára Ọlọ́run. Ọkọ mi ò pẹ̀lẹ́. Ah jésù alábí o jésù. ilé tó yà mí lẹ́nu ah, ah. kai wani abun mamaki da ƙarfi yake Madamo! Fún mi nígbà. Bẹ́ẹ̀ mo wà ṣe gbogbo ẹ̀ ń lọ báyìí. A máa fẹ́ tó two hours sí i ká tó lè wọlé ẹ rí gbogbo èrò tó wà nílẹ̀ tí wọ́n wọlé ni. two hours ìyẹn lẹ complain ẹ wò tó bá ní ká wà ń bìbà ìdí àárọ̀ la ká sùn síbí mo rẹ́dì kí ọkọ mi kó ti rí ìkàlẹ̀ òun ni mo wà áfta. a máa sùn. bẹ́ẹ̀ ni mo sọ. màdàmú àmà jẹun kankan látàárọ̀ mọ́ àwọn jẹ. gómìnà ìta ṣé oúnjẹ làwa jẹ ń bí báyìí ah. oúnjẹ làwa jẹ. Ah, òótọ́ ni ah. òótọ́ ni. ìgbàlá ọkọ mi ni mo wà áfta òun ni kóun ló jẹ mí lógún ló jẹ mí lógún. ọmọdé wọn pọ́ lọ́wọ́ fún ní àlàáfíà yìí. Ah, ọkọ mi ọmọ wa ṣàánú ẹ fún mi. ta ló ń jẹ Akínọlá Bámijí. Eh, àwa ni sà sẹ́nẹ́tọ̀ ni. bẹ́ẹ̀ni sẹ́nẹ́tọ̀ Ọlábánjí àwọn rẹ̀. kí Akínọlá Bámijí kó bọ́ sílẹ̀ kó wọlé. ẹ wá èwo ni gbogbo ojúṣàájú tẹ́ ń ṣe mi mo wà bí látàárọ̀ mi ló yẹ kẹ́kẹ́. yé ẹ ọtí ọtí ẹ sọ fún Akin Ọlábàmídì kó bọ́ sílẹ̀ kó wọlé. ṣé mo lè sọ kọ́kọ́ sà wọn sínú mọ́tò ni wọn ò lè rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà wọn lè darí wọn lè darí sà. tó bá dáa lójú pé èdè ni ìgbàlá ẹ ẹni kò fẹsẹ̀ rẹ̀ rìn bọ́ sílẹ̀ kó wá wọlé. ẹ gbọ́ madam má ṣẹlẹ̀ tọ̀ sà má ṣẹlẹ̀ tọ̀ wọ́n máa sọ kọ́kọ́ ní àfitẹ́bá lè rìn. Come on, come on. àṣà. fẹsẹ̀ arìnrìn kan ni Um, kò sí problem you know what a lè máa rojọ́ báyìí bá mi lọ́fíìsì ń sìn I'm on my way to the office bá mi bẹ̀ àṣọ all right o ṣé ó dàbọ̀. mi bó ṣe wà lọ́dọ̀ èmi náà nìyẹn everywhere dry ni kò sówó jẹ́ kí n sọ fún ẹ mo níìdí fifteen million naira ń sìn láti fi execute contract yẹn kówó yẹn lè wọlé omi ò rí owó yẹn ní banks oníkálukú ń complain left and right. Eh. ó sú mi o. Eh wàá pè ń padà ọ̀ yẹn náà fine fine fine. okay thank you ẹ. à ń sọ̀rọ̀ later. àwọn olóṣèlú ìṣá pósítà lọ́tún pósítà lọ́sì ó dàbí pọ́wọ́ wọn gan lówó wà ń sìn wọn. ọ̀gá owó wọn lówó wà o ah, àwọn ló gbádùn lọ́wọ́ yìí o téèyàn bá ti lè láǹfààní tó bá ti lè dọ́dọ̀ wọn báyìí tóun náà ti mọ inú òṣèlú owó dé nìyẹn. ìwọ náà notice ẹ. Ah! owó dé nìyẹn sá. Ah! òṣèlú kì í dẹ máa dẹ wá wo kì í ṣe pé àwọn pípì wọn lọ́pọlọ kan tó special ju tiwa lọ àmì àmọ́ra wa náà. ọpọlọ tó yín ọ̀gá ẹni máa lọ́pọlọ tó yín láyé ìyá múra díẹ̀ eh. kó wá sí ipò nínú gbogbo òkùn tí wọ́n ní wọ́n ń dùn káàkiri kó sí ìtẹ́ẹ̀lì bá wọn dùn tẹ́ẹ̀lì wọlé wọ́n nífẹ̀ẹ́ yín gan ọ̀gá ìsàlẹ̀ làwọn awọ òkèlè yín wà ẹ̀ lè mọ̀ àwọn ará àdúgbò láìkí yín gan tẹ́ ẹ bá gbé àpótí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ọ̀gá ẹ̀ wọlé. o ṣú ọ̀pẹ́ máa wọlé tí máa gbà àpótí. kò sí ẹni ọ̀hún ẹ̀ nà <laughs> ẹ̀ nà o. ọ̀gá ẹ̀mí tó wọ́n tó wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀rí tuntun sọ fún mi ṣe pé ẹ má ṣòṣèlú tí wọ́n lè gbé mi díẹ̀. láàrin ìwọ àtẹ̀mí ṣáá o concentrate lórí driving ẹ. i'm sorry sir. it's driving. ilé. wọ́n gbé à ń lọ vice senator. my leader action baba ṣe rí òótọ́ ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yẹn máa ń sàwọn ọ̀rọ̀ kan tó máa ń fọ́nì sí mi àìtí contest débi tí máa win tí máa ní mo jẹ senator party gangan wọn ìfún mi ní ticket then why you calling me my senator ẹ máa ṣe yẹn náà. look at you ṣé rí tí ẹ bá ti ní lọ́kàn pé yes mo fẹ́ lọ fún senate tàbí ẹ ti lọ́kàn pé yes mo fẹ́ lọ jẹ governor state kan ìjọ tẹ ẹ bá ti rò yẹn lẹ senator ìjọ tẹ́ ẹ bá ti rò pé ẹ fẹ́ jẹ gọ́fúnà lẹ́ti di your excellency ìbá wa jẹ́ ten years after kó jẹ́ twenty five years after lẹ́tọ́ contest lẹ́tọ́ wọlé already ẹ ti di excellency tẹ́ ẹ bá tó wọlé gan excellency la máa ma pè é. Eh, ok you are right. ok ṣé gbogbo tẹ́ ń sọ I am mm-hmm. looking at pé three years tó ń bọ̀ ni mo máa contest. ẹ eh, mr senator ẹ ní ẹ owó lẹ́yìn ni o ẹ ní owó ẹ dẹ̀ kàwé but when we are talking of experience you know, politics àwa yìí ẹ ní láti rìn three years is just like three days ẹ máa rìn gan-an ìwọ̀n rìn tẹ́ máa rìn yẹn òun ló máa enhance àsìkò yẹn tó máa dé lẹ́sẹ̀kẹsẹ̀. my leader ṣe láwọn action tẹ máa ń lo ìmú láìkẹ ṣó yẹ yín sìn bẹ́ẹ̀ ṣe sọ yìí ẹ máa mú mi rìn àwọn òrìn yẹn lóòótọ́ ṣe mo bá ṣe máa ṣe primaries nǹkan kan àwọn tá a máa máa rí kó tó di pé gbogbo ẹ̀ stand wẹ́wẹ́ a máa rìn mo ready fún yẹn ṣe mo ó ṣe kú three years but ṣe mo kéèyàn take it easy. ara tá a sọ nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́lá dé ọ̀sìn ni tẹ́ bá di sẹ́nitọ̀ ṣó bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ẹ jẹ́ kọ̀rọ̀ máa yẹ yín kẹ́ máa zoomulate kẹ́ máa grab easily ta lẹ́ẹ̀ máa rìn ṣáláì máa máa rìn káàkiri títì ni you see nígbà tí wọ́n bá ń ka budget tí wọ́n approve bó ṣe máa dọ́wọ́ sẹ́nitọ̀ kọ̀ọ̀kan ìyẹn wọ́n ti ń bèèrè pé let's go tẹ́tẹ́ pé why wọ́n ti pẹ́wọ́ lẹ́yìn you have to grab easily n tí mò ń sọ fún yín ni pé ẹ máa rìn spiritually ẹ máa ṣe gbẹrẹ abẹ́ sí gbẹrẹ rí. what gbẹrẹ for what reason. gbẹrẹ why ẹ kàn máa kú trẹ́ dànù ẹ sí gbẹrẹ sí gbogbo ojú yìí tó yẹ pé ọmọ àfi bíléèdì bà ojú yìí jẹ́ ẹ jẹ àwọn àṣejẹ ọlọ́pọ̀lọ́ onígbín ẹlẹ́yẹlé onípẹ́pẹ́yẹ tó bá tó àsìkò kan ẹ máa jó dídí àgbò sẹ́nitọ̀ tẹ́ bá yìí ẹ̀bùn ṣe kí ló máa ṣẹlẹ̀. tó bá yìnbọn fún mi yíyan ò ní autopsy inú bàbá. èèyàn máa kú straight away ni. tí wọ́n bá yín máa ṣe ń gàn fún mi mi ò lè kú. wá ìyẹn ni ń pè ní African power èyí tí mo sọ fún mi. what is it now. Eh, sorry sir mo ti dé ni sir. and so then one wait for me. okay sir tuntun yín ẹni láti ṣe tutù ẹni láti. settle down ǹjẹ́ mo sọ fún yín ẹ ti grab ọ̀rọ̀ mi ẹ ti assimilate náà settle down anyway wo táyà tẹ fi ń ròyìn kí ni kí wọ́n fún mi lórúkọ yín. ẹ wo wẹ́tà wẹ́tà ẹ fún mi láàjọ mẹ́rin kẹ́kọ̀ọ́ gbìn kó pọ̀ sínú plate fún mi ìgbín dídín ni o ẹ ní gizzard kò sí gizzard ìtàn adìẹ Um, thank you very Uh, uh, okay, mo ń gbọ́, ṣé o lè? go ahead. sir lóòótọ́ mo sọ fún yín pé kí ẹ má ṣe politics ìyẹn pé kí ẹ má ṣe òṣèlú ẹ ti ń ṣe kò sí problem pa ẹ sá àmọ́ bí mo tún ṣe ń bọ̀ ń sìn ó ní ẹ̀mí tó bá mi sọ̀rọ̀ ńgbà yẹn pé kí ẹ má ṣe politics yẹn mọ́ ẹ̀mí yẹn ló tún bá mi sọ bí mo ṣe ń bọ̀ ń sìn pé tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe é ìgbé kẹ́ má fagbára ṣe ìgbé kẹ́ má lọ́wọ́ nínú nǹkan bíi pé ẹ fẹ́ tàgé sílẹ̀ àbẹ́ fẹ́ fi agbára wá nǹkan pé èyí tó bá jẹ́ tiyín ni kẹ́ dìmú tí ò bá dẹ̀ ti tásìkò kẹ́ gbà ká mú. hold it ẹ̀mí ẹ̀ ló sọ fún ẹ bẹ́ẹ̀ whoa nice one so ẹ̀mí ẹ̀ ó ti di ẹ̀mí tó máa máa drop tọ́mọ máa fetí sẹ́gbẹ́ ògiri káàkiri sẹ́pẹ́ gbogbo nǹkan téèyàn bá ń sọ lẹ́mí ẹ̀yẹn máa máa tẹ́tí gbọ́. Ah, rárá mi ò gbé nǹkan kọ̀ọ̀kan sà. náà ṣé o fẹ́ sọ fún mi pé o ò gbọ́ nǹkan tí èmi àti bàbá yẹn sọ lánàá. action. Ah, mi ì gbọ́ nǹkan tẹ́ sọ sà mi ì gbọ́ nǹkan tẹ́ sọ. o ò gbọ́ nǹkan tá à ń sọ. ẹ mi iṣẹ́ mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ. all right all right all right i will take your advice can you please excuse me. sorry sir. get out. Okay, sir. thank you very much. Damn. kádà àṣẹ àdúrà àgbà ìpín ẹ̀dá ò ní gbélẹ̀ ẹ̀gbìn ò ní gbélẹ̀ mọ̀mọ́ pé bọ́sọ̀ ọjọ́ kan náà èmi náà ràrú mọ́tò yìí tàbí kún ọ wà wá bá mi ń bí gan pé ẹ̀yin lẹ́yìn ni mọ́tò yìí bàbá o èmi ọ̀kan fẹ́ olómi dúdú ni èwo ń dúdú látòrí àárín ṣe ọlọ́pàá tí ọmọ wa mọ́tò dúdú. tani ẹ̀yin járó kọ́ni àríkíní bẹ́ẹ̀lì tọ́yẹ ká ẹ̀ tẹ̀ mí.

èṣù kan ò ní bàṣẹ́ ẹ̀yìn jẹ́ débi pọ́nà wọn bàṣẹ́ ẹ̀yìn jẹ́ ẹ̀kan ọ̀dọ́ má kọjá abẹ́ wò ẹ bá wọnú converse lẹ́yìn pé kò sí mọ́tò wọn pupa wọn sáré lọ bì kan eléyìí ni wọn fẹ́ gbé jáde gangan wọn ní máa fọ̀ kí wọn tó dé. wọn tó wá pè mí pé. ẹ kò ní ìdí wọn pè yín àmọ́ ẹ kàn sí kan fẹ́ má kú omi tẹ́ wa o ẹ wọ́n kí n fún ẹ ní nǹkan kan ẹ má kú bẹ́ẹ̀ o. kí ló ṣe mo rò pé mo rò pé nǹkan ń dààmú ẹ kíta ni má kọjá mi. ẹ fẹ́ farabalẹ̀ ẹ ń yọ ọkùnrin mi kọ̀ ọkùnrin o àyíkọ́ mi kú òtọ́ fẹ́ ba sẹ́ẹ̀mí jẹ́ ni tó bá rò pọ̀ ba sẹ́ẹ̀mí jẹ́ abọ́ máa pàdé àlùdé inú ilé kò síbi tó lè wọ̀ lọ tó bá kọjá bẹ́ẹ̀ ó sọ yìí bó o ìwé ìlọ bàjẹ́ o. o ṣépè fún mi Jeremaya. má kọjá bẹ́ẹ̀ o ṣépè fún mi. mo ń bọ̀ mo ń bọ̀ dúró dúró dúró mo fẹ́ dọ̀ ọ́ lọ́la ni ọ̀gá ní ọ́ní ọ̀gá ní ọ́ní ń dọ̀ ọ́ lọ́la. irọ́ o kò bẹ́ pé bó ṣe irọ́ kò lè ṣe pé mo dìdí ìṣẹ́ bó wíkì ní ìṣe wá ni ó ti gba ìpè lọ èmi ò sì fẹ́ kí iṣẹ́ tèmi kan dàrú débi kẹ́nìkan wá bá wọn rè àfi bí èyí tí wọ́n fi ń gbowó báǹkì. èmi ló ṣépè fún àbí. mi ò dédé ṣépè bó ṣe rìn wá ni kò rọ́jà àdínà ni mo ti bẹ̀. wàá rí máa fi ẹjọ́ ẹ máa fi sùn. kò yé mi ń dájọ́ fa èmi ọmọ kọ̀sọ̀wọ́ mi ń bẹ́ẹ̀ wá mi rèé funfun nẹ́nẹ́ àmọ́ wọ́n wá sófin o wọ́n ní tẹ́lẹ̀ bá rí géètì black tó bá fẹ́ jọ ti ilé wọn kẹ́ẹ̀sá wọ́n ní láti síìtì ọ̀kanrùn dé síìtì tó wà ń sàlẹ̀ pé ó ti dé ìwọ̀ fún láti gbàbí kọjá débi pẹ́ wàá sọ pé wà nù kọ́ńfàsì o ìgbà tí wọ́n ń bá ẹ sọ̀rọ̀ kó tó di pé wọ́n jáde kí ni nǹkan tí wọ́n bá ẹ sọ̀rọ̀. èmi ò mọ aláàjọ ẹjẹ ti ń pẹ́ gan báyìí. Ah, kí ló sọ tó nínú pẹ́ ìpolí. àbúrò ẹjẹ ti gbà kó máa fọlá ayé mi bá bàjẹ́ nu dáadáa torí ìlà ẹ wò ìtàjú márùn-ún wọn fún mi. tọ́gà ah, bàbá mi bí yọ̀dà bí ìgbà tí mo zẹ́ mi zẹ́ ni ẹ dákun. ní sùúrù nadi ni máa yà ọmọ ìlú òkè ni mi mo gbowó o ẹ kọjá bá. ajá ẹ̀tún ti géètì láti ṣe báyìí ìgbà tẹ́ ẹ bọ́ ẹ kórìí fún bọ́ta ọgbọ̀n bí ìgbà tọ́jọ́ pé àwọn atáṣọ́ọ̀tì ní olè àníkàyà wọ́n jọ máa jáde wọ́n jọ lọ máa jẹgbàdún máa ó ti dá bá náà akórí ibu lọ. láre aṣẹ́yìn rẹ̀ làwọn lójú ah! ẹ jọ gbàgbé má jẹ́ kí n kú pa <laughs> Akínọlá Bámejì kò sí ìfun tó wà nínú òròmọdìyẹ tí àwòdì òkè tí ò mọ̀. Akínọlá Bámejì. dìde jókòó jókòó sára kó o tó débi ni mo ti mọ̀ kó o bọ́n bí ìgbà tó débi tó mo mọ̀ kó o ti débi kò sún tó o ṣe tí mi ò mọ̀ kò sí bó o ṣe tó tí mi ò rí láti ọjọ́ tí mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe láti ọjọ́ náà títí di ẹ̀mí kò sí ìtìmí ọmọ mo á fẹ́ kó fi ẹnu ara ẹ sọ gbogbo nǹkan tó ṣe ní ipò tó wà rẹ láti jẹ́ kí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ àmọ́ nítorí inú ilé ńlá ló wà níbi tí ẹni tó fọ́ lójú ti ń lajú níbi tí ẹni tí ò ní òye ojú rárá tó ti ń ríran kábíyèsí làwọn lójú ó ṣetán láti là ẹ́ lójú ìyẹn tí o bá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ohun tó ṣe. kí ló ṣe tó o fẹ́ fi dépò ńlá tó wà. ẹ sà kójú má bàa tì mí o ni mo ṣe ṣe. Ah! kí ló ṣe tó ń ṣe báyìí olóyè ṣé kẹ̀kẹ̀yìn kí kẹ̀kẹ̀yìn a máa bẹ́ ìpín ìdúgbà ni kí ni ṣe ọ́ rí ìwọ rẹ nìkan kó gbójú gbóyà kó lóun ó bá wèrè ju orí àtàn wèrè ló lórí àtàn mo ní wà ló jẹ ló jẹ oyè yìí. ọ̀nkú hm? ẹ kẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. kí ló ń sọ. ṣẹ́ni tó bá jẹ́ pé ti ẹwà níní ni hmm. àwọn tá a jọ ń du oyè yìí wọ́n ní ẹwà tó bá jẹ́ pé owó lẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn tá a jọ ń du oyè yìí owó wà lọ́wọ́ wọn gidigidigidi mm. tó bá yẹ pé ká mọ̀yàn ní o amọ̀yàn àti ṣoore fẹ́ẹ̀yàn àwọn ni wọ́n ń pè ní afẹ́yàn mímọ̀ ṣọ́rọ̀ wọ́n dẹ̀ ti ṣoore fáwọn aráàlú lóríṣiríṣi tó bá jẹ́ pé wọ́n wo wéètì oore tán ti ṣe fún ìlú wa àti fún orílẹ̀-èdè wa ni wọn ní ìdí campaign kan tó wọlé ọ̀nkú mm. irú agbára tá dẹ̀ ń sọ yìí mm. wọn ò fojú lásán wọn ṣe wèrè I know them as much as I can say mo mọ̀ wọ́n dáadáa <laughs> I know what I'm talking about. ẹni rẹ̀ sì pa mí kí ló ń sọ ìwọ mọ̀ wípé ńgbà tí ìwọ ti síwájú àwọn èèyàn ń débí báyìí kò sẹ́nìkan tó tún lè débí irú iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ yìí mo lè ṣe fẹ́ lòmíì mọ́ ológun ti kú àwọn ológun wọ́n ti kú ọgbọ́ ọlọ́tẹ̀ ló kù àwọn ni wọ́n ń pa lọ́ba lọ́ba tí wọ́n ń pa lóyè lóyè nígbà tí wọ́n pa lọ́ba lọ́ba tán tí wọ́n pa lóyè lóyè tán tán wọ́n ní kọkùnrin kan tí ń bẹ lókè odò ìwọ ni wọ́n ń perí mu o táwọn ó pa mu ní bẹ́ẹ̀ kọ́ bó bá ṣe ti wọ́n ní irọ́ ni wọ́n ń pa wò ó fọkàn rẹ balẹ̀ ìwọ ló jẹ oyè yìí àmọ́ kinní kan tí mo fẹ́ kó o mọ̀ rè àwọn méjì máa ń ṣe nǹkan bíi ayẹyẹ àwọn méjì ni o ẹnìkan péré sí làwọn èèyàn ó kóra wọn jọ wá tí wọn ó wà wò. ọkọ ohun tí ẹ sọ yóò yé mi kò yé mi o. bí wọn bá ń ṣe ìyàwó tọkọ dúró tí ìyàwó dúró ta ló rò pé àwọn èèyàn wá wò. ìyàwó yẹn. ọmọ bẹ́ẹ̀ pé ìyàwó wọn wá wò ó ti jẹ oyè yìí kinní kan lọ́ọ́ sìn fún mi sórí ìyàwó tí wọ́n bá ń gbé lọ́jọ́ tí wọ́n ń gbé ìyàwó gan táwọn èèyàn ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń jẹ tí wọ́n ń mu ìwọ wàá wá gbogbo ọ̀nà níjọ́ nǹkan ló lọ rè jí ìyàwó ń gbé akọ̀lọ́kẹ́ ní kan péré láyọ̀ lára rẹ̀. hold on a minute uncle ìyàwó yẹn ní ọjọ́ wedding yẹn gangan hmm. ni a máa gbé. ẹ gbé ni bẹ́ẹ̀ bá ti lè rí i gbé débi oh. bọ́ọ̀ bá joyè yìí lémi alẹ́ bí oṣù abókù sọ̀rọ̀ kan. gbé ìyàwó yẹn débi akidnap ẹ bàbá ṣàṣì lè gbé débi. Hmm. ẹ kì í ṣe ìtọ́ darúkọ wọn ẹ jí gbé ni o. òun náà ni mò ń sọ nǹkan ẹyọ kan lẹ nílò lára ẹ. kébé báyìí ni ṣẹ́kí báyìí lè jò yán Hi, Liz. What's up? Ah, báwo ni? Ibo ló wà Èkó are you serious you are in Lagos ó dẹ̀ jẹ́ kí n mọ̀ ṣé o ni wedding Jùmọ̀kẹ́ ni o mọ̀ àánú. Ah, ah, ah. kí ló tẹ̀ náà mú un fún ìwà. please we don't have time for this eh? ẹ rí i pé time ti lọ now um, sister Lizzie àbí kí lorúkọ yín ẹ jọ ẹ má bínú wọn á pè yín padà ẹ ṣé gan. hello. I have. Well done. Really, sir. Sorry, who can I be for you, sir? Ah, that's good. Èmi Abu, àbúrò ìyàwó tó lodge síbí báyìí. Ìyàwó wo? Ọlájùmọ̀kẹ́ Ayábánidélé. Kí lorúkọ yín? Shola, lorúkọ mi. Shola. Hello ma. Èèyàn kọ́ wọn àṣàlẹ̀ bíbá wọn ní àwọn àbúrò yìí. Wọ́n ní àwọn ń jẹ́ shola. Shola. Okay ẹ jẹ́ kó wọlé. okay ma ọkọ so wọ́n ní ẹ̀rẹ̀ wa ẹgbà báyìí sí tó bá ti dókè by the left room six ibẹ̀ ibẹ̀. thank you so much ẹ ṣe gan ẹ ṣe gan sísan tí bá bọ̀ máa rí gbogbo yìí ẹ ṣe gan let's go guys. ó ga ọ kí ló lọ ah, bí gbogbo ẹ má lè ṣe eré iná màá lọ báwo lè rí àwọn tó lọ yẹn ní ìmọ̀ bóyá ṣe ní pẹ̀lú wọn ṣá jẹ́ gbájúmọ́ ṣẹ̀ ẹ ti ẹkún mi mírọ̀ kí n wo owó tẹ́ bá mi ṣe ẹ jẹ́ ń wo mírọ̀ tí owó tẹ́ ṣe náà nìyẹn. ẹ relax ẹ farabalẹ̀ ẹ calm down Take my respect I respect mi ẹ respect mi tí mo dìbò torí tẹ́ bá respect abayé sọ kò tó yà. ẹ wo ẹ jọ ẹ jọ ẹ má bínú ẹ ju kí mi ò mi à ṣe kọ́kọ́. ibi bàyìí kọ́ lè fi wá ètò tó yẹ lọ. silence. bẹ́ẹ̀ ni wọ́n yìí bẹ́ẹ̀ kú. kúrò yẹn wẹrẹ tàbá gbórí sókè àbúlórí ni. Ti kọ́ ni bá gbórí sókè pẹ́kẹ́ àbọ̀ lọ ṣe mistake bí ọwọ́ lórí fóònù mi màá fún ní nǹkan tí mo ní mo fẹ́ fún ọ. Alfa, kí tó dé bàbá wo lẹ tún pé ìjọ ìṣàánú mi onílọ́jọ́ ọkọ ayọ̀ mi ìjọ ẹtú mi sílẹ̀. wà á ṣe gbogbo ẹni tó bẹ̀rẹ̀ parẹ̀ ló parí ẹ̀. Ah, jẹ́ kí mi parí tòdò mi. pápá ìkíkú tó dé. dáadáa look at me properly Show mommy. mọ mi. are you sure. bẹ́ẹ̀ni sá. tó bá lò mọ̀nà kí ni o kọ. sinetọ akíọlá bàjẹ́. bravo ṣé o mọ̀ mi dáadáa inú mi dùn. gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún aráàlú pé tí a bá wọlé màá make sure pé agbègbè wọn dàgbàsókè mo kàn ní kí n wá wo gbogbo agbègbè yìí bó ṣe rí káwọ ìdàgbàsókè tá a máa ṣe ń bẹ ni mò ń gbọ́ ariwo mo rí tán sún ẹ mọ́lẹ̀ orí ni mo dẹ̀ mú àwọn ọ̀daràn ni mo mú wá ní ọlọ́run lò mí ni láti gba ẹ sílẹ̀. Whoa! This one. Yeah. 哎呀！行行行行，吓死你！吓死 bàbá òpó ilé ààrẹ rù má sọ akẹ́sọ́rọ́ alàsọ́rọ́ akẹ́sọ́rọ́ alàsọ́rọ́ lórúkọ tá ń pè yí ìyá mi àjẹ́ ẹ̀yin lọ máa ń padà lọ́nọ́jà nígbà tọ́jà bá tú tán àyíká ọdún kì í pọdọ́ àlọ́ká ọlọ́ kì í pọlọ́ àlọ́ká ọlọ́ kì í pọlọ́ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ tá òkun. òpó ló arẹrù máa sọ. mo rántí pé ńgbà tí ojú pọ́n apá níjọ́ kìíní àná ẹ̀yin lẹ ṣàgèdè fápá tójú òfin pọ́n apá mọ́ nígbà tí ojú ń pọ́n ẹsẹ̀ ẹ̀yin lẹ ṣàgèdè fẹsẹ̀ tójú òfin pọ́n ẹsẹ̀ mọ́ olóyè o olóyè olóyè àyà rẹ̀ fọkàn rẹ balẹ̀ ọ̀gbọ́n bí fákan ṣe wí ó ní mo déere mo rìn re èmi nìkan nìkan ni mo mọ̀rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kórè ọ̀rọ̀ ọ̀lẹ̀ tán mo wọlé dé bí ọmọ oníhun èmi kì í sọ ọmọ oníhun ìrìn àsìkò ni mo mọ̀ rìn lẹ́sẹ̀ ó ní ó dífá fún ọba àbí níjọ́ tí lọ́ọ́ rè pín gún rẹ̀ ó ní ta ni ó bá wa túnlẹ̀ yìí ṣe àjèjì godogbo ni ó bá wa túnlẹ̀ yìí ṣe àjèjì godogbo ó ní ta ni ó bá wa túnfẹ̀ yìí ṣe àjèjì godogbo ni ó bá wa túnfẹ̀ yìí ṣe àjèjì godogbo olóyè olóyè ọmọbìnrin tẹ́ ẹ mú wáyé ọ jẹ́gùn bí nǹkan. <laughs> bàbá ẹ ó jọsọ dáadáa. ó dọ́sọ̀ ó ti dọ́bẹ̀. ó dọ́bẹ̀ ọwọ́ kan tí mo sọ̀gọ́ rẹ̀ báyìí àwọn ayé náwó gan ni. Ah. <laughs> ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ àmọ́ mo fi kinní kan hàn yín ní ìsìn ó yẹ kẹ́yìn náà ti mọ tí ó jẹ. or something. ẹ̀jẹ̀ or something kan o ẹ̀jẹ̀ ni o ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ọmọbìnrin tá ẹ gbé wá gangan ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ ń wò ó. sẹ́ẹ̀rí sẹ́ta àfẹ́lẹ́ yìí ṣe ẹ wà lọ rèé ṣe àwọn àwòrán tẹ́ ẹ mọ́ nílẹ̀ tí mo ń pọ̀ rẹpẹtẹ o pósítà. <laughs> pósítà ẹ pé ẹ kó wá kó pọ̀ bíbá lẹ́wàá kó wá sẹ́rí ẹ̀jẹ̀ tẹ̀ ń wò yìí á wà rọra kán díẹ̀ báyìí sí ẹ wà ní káwọn ọmọ yín lọ rè é ńlẹ̀ kiri kí wọ́n lẹ̀ bí wọ́n bá lẹ̀ tán gbogbo ojú tó bá rí yín nù rẹ̀ ṣèyí ni wọ́n ṣe ẹ̀yin ni wọ́n máa fẹ́ ẹ̀yin wọ́n dìbò fún. Ah, ẹ ṣé bàbá ẹ ṣé bàbá a ti wọlé ká fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ ẹ ti wọlé ẹ wọlé mi mo wí bẹ́ẹ̀. Eh, kankan o ti tan bíi ti bó eyín ń kọjá lọ ni àwọn àbọ̀ sípasẹ̀ mi eh? hmm. ṣe rí eléyìí tẹ̀wọ̀n ẹ̀yin náà ti mọ ń tọ́jẹ́ ẹ mọ̀ pé àti ẹ̀ mọ̀ ṣe irú àwọn nǹkan báyìí eh, ẹ̀yin náà ti mọ̀ bá ti mọ̀ ń ṣe tẹ́lẹ̀ àbẹ́. bàbá mi ò mú ilé o mi. olóye hmm? ẹ mọ ilé àbí nǹkan kan fẹjú mọ yín ẹ mọ kẹnu ẹ̀yin ọmọ tẹ̀ ń ọmọbìnrin tẹ́ ẹ mú wá ọkàn rẹ̀ lẹ̀ ń wò yìí ọkàn rẹ̀ la yọ síbẹ̀ tẹ́ ń wò. kínú. no no no kò sí it's okay it's okay. ẹ sì fẹ́ jẹ́ oyè yìí ẹ mọ̀ ah, jàyà o. àmì ò jàyà nù nù mo wà pa ah, akọni mo wà bí. <laughs> mo rí yín bẹ́ẹ̀ ah. ẹ mọ̀ sojo. ṣé wàá rí ohun tẹ́ ẹ ṣe rè tó ṣe kókó jù ń bẹ̀ ẹ wà mú nínú ọkàn yìí ẹ kàn rọra gẹnu rẹ̀ ẹ bá jẹ́. pàkínù kí lẹ bí nìsí. i mean pàdé i mean nǹkan tẹ́ ń sọ ò yé mi. ẹ kì í ṣe pádẹ̀ lẹ́jẹ̀ o ọkàn yìí lẹ́jẹ̀ o. Hmm, nǹkan tí mò ń sọ kan yẹn mo ní nǹkan tẹ́ ń sọ yẹn kò yé mi ni. Ah, yóò yé yé nísìnyí ó nítumọ̀ sẹ́ni bẹ́ẹ̀ bá jẹ ọkàn yìí tán ìgbàgbára kan gbára nù títí tẹ́ ikú kò sí nìkan lè ṣe fún yín mọ́ èmi mo wí bẹ́ẹ̀ bóyá ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ọmọ tuntun ìsàkọ́pá àjẹ ẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá tú obìnrin lásán tó kàn wò mọ́ ẹ̀bù kínní ẹ̀bù díẹ̀ mbẹ́ ẹ̀bù díẹ̀ mbẹ́ ẹ̀bù díẹ̀ mbẹ́ ó yá ẹ̀bù díẹ̀ mbẹ́ sẹ́ẹ̀ mọ̀ wípé àwọn kan wà tí wọ́n jorí mbẹ́ wọ́n japa wọ́n jẹlẹ̀ ó yá ẹ̀bù kínní yẹn o àtẹ̀sọ́ bá bá ṣe nǹkan mi ẹ̀ ti jẹ ẹ jẹ́ kínní kẹ́ni olóyè ń ṣe yìí ẹ jẹ́ ẹ jẹ́ o. Mm. Mm. fọkàn yín balẹ̀ ẹ wà mú mára já sí ẹ jẹ́ ká wá fún mára já sí kínú. ẹ gbọ́dọ̀ pọ́ bẹ́ẹ̀ bá pọ̀ nǹkan mi ò ṣẹlẹ̀ sí yó. Hmm. ká ní tẹ́ jẹ lọ́jọ́ kìíní àná kálẹ̀ bí tẹ́ ṣe bí akọni tẹ́ gbé ọkàn náà mì àwọn àrọ́mọdọ́mọ yín ni ò bá máa jìyà iṣẹ́ tí ẹ ti ṣe sílẹ̀. àmọ́ torí ẹ̀bi òun lẹ ṣe ń jìyà nǹkan tí ẹ ṣe. jọ làwọn lójú ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú báyìí ẹ má jẹ́ kú báyìí ẹ jẹ́ kára mi yá ẹ dáríjì mi. ẹ fẹ́ kára yín yá. bàbá ara mi ti yá làwọn lójú wò mí ẹ ẹ má bínú ẹ wò mí ara mi ti yá. ara yín ò yá. ó ti yá. alẹ́ ìgbádùn. ẹ gbádùn. Ah. gbogbo bí ẹ ṣe wà tẹ̀ ń rè yìí ọjọ́ mẹ́ta péré ó lẹ máa fi wà bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀ ni nítorí pé mo so okùn ẹ̀mí yín rọ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ tí ẹ bá fẹ́ wà báyìí títí tí ẹ ò fẹ́ padà sínú àìsàn eléyìí tí ẹ ti kúrò àwọn nǹkan kan wà tẹ́ ẹ ní láti ṣe. Bámijí. Sá. Ǹjẹ́ wàá lè ṣe? Tell me sir, I will do my best. <laughs> Wàá lọ pe àwọn oníròyìn. Wàá sọ fún wọn gbogbo nǹkan tó sọ ìgẹ́lẹ́. Ẹ sọ fún wọn láti òkè Wàá jẹ́ kí wọ́n mọ̀ pé bó ṣe rìn rèé láti jẹ́ kí gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ tó bí wọ́n ṣe nífẹ̀ẹ́ tó wípé ẹ̀yin làwọn gbọ́dọ̀ dìbò fún. Ah! bẹ́ẹ̀ ni láìsí bẹ́ẹ̀ <laughs> láàárín ìsìn sí ọjọ́ mẹ́ta ó léwu gidi ó lè kú bó o yìnbọn fúnra ẹ kò ní pa ẹ́ bó o gbé nǹkan jẹ ò ní kú wàá jẹrà títí kan rí ìwọ̀nba orí tó kù iye ọdún tó kù kẹ́ ẹ lò láyé iye ọdún náà ni orí náà máa lò kó tó dépò jáde láyé. Can you do it? ọlọ́run làwọn lójú o ó wá ọ wá pẹ̀lú ṣòro mi a má jẹun padà sílé pẹ̀lú ṣòro mi ah ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́. Hmm. Hmm, hmm. lọlé. ká máa lọlé. ju aṣọ ọwọ́ ẹ sílẹ̀. ọ̀rẹ́ dáìbà onígbọràn ṣùgbọ́n ó ní bàjẹ́ lọlé. bó o ní bàyí látàárọ̀ ni ẹ̀jẹ̀ lọlé. ṣọ́ ṣọ́ àgbọ̀n nínú ìlú. Asami! Asami! Asami! Asami! ta ni ẹ ẹ ṣe sùúrù náà. oníjó wọ́n ló wá fẹ́ jalè. DJ DJ kí ló sọ̀rọ̀ mi ò tọ́pẹ́ ni eh. sọ̀rọ̀ wa ò tọ́pẹ́ DJ a sì sọ burúkú ìgboro ti dàrú kí wàá kú oríire ó burú ju ọlọ́mọdé àríkò sí dáadáa inú àwọn ọ̀tá ti ń dùn hmm. inú wọn ti ń dùn pé sínétọ̀ wa tó jẹ́ pé gbogbo ayé fẹ́ràn ìlú fẹ́mi ló yé ìlú fẹ́mi ká èmi à ń gbé lọ gbẹ̀ngbẹ̀ ara ẹ̀ yá ń bẹ̀. wọ́n túbọ̀ ní wọ́n lóun àti mọ́mí wọ́n jọ wà ní olè mi lọ́wọ́ náà ah, ah, ah, kí n dẹ̀bi káyọ̀ tó jí ìgbọ́dọ̀ ti dàrú àwọn ọ̀tá ti gbà lù ó lè gidi ni láti jọ yìí. Um, kò sí ọ́ nínú nǹkan tẹ̀sán ìbí iná gbé sẹ́nẹ́tọ̀ wa òkùnpẹ́ náà wọ́n mi kàn wọlé ọ̀sán i change ló dẹ̀ tún lọ. wọ́n ti ẹ̀ jẹun irọ́ kan láwọn lọ. <laughs> wọ́n sọ fún mi lẹ́nu ọ̀nà náà pé wọ́n tún ti jáde mọ́kàdé pé kí n kẹ́yẹ kí n kí ọ ni o àmọ́ wọ́n wọlé mọ́mí yìí ṣe ń jẹ aṣọ wọ́n jáde kí ló dé ṣé kí abẹ̀rẹ̀ o abẹ̀rẹ̀ o ṣé kì í ṣe pé a ti ríra wa nífàṣẹ́ o ńgbà tára wọn ò yá à ń dùkiri à ń dùkiri ṣé kì í ṣe pé wọn lọ kàmpéyìn lẹ́yìn adé o adé o. ẹ wo oníjó ìyẹn ò tiẹ̀ bí mi inú ìtò bí mi inú jù kankan ni wípé wọ́n yìí dénú léyìn wọ́n jẹ́ pé yóò wáyé pé ìgbà tá ara sẹ́nitọ̀ yá fáìn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ara sẹ́nitọ̀ yá. wọ́n ní bọ́yì jáde tán wà ní ìwèrè kan àtàkì wọn mọ̀ ó sì lóra mú kódà ó já wọn sí òun ni. nígbà tó máa wọlé bí ọkàn rúru wọlé ni kódà kò sí traces bra lára wọn ara. what. wọ́n ń ro ọ̀rọ̀ wọn wọlé ni tó fi wá change yẹn ló ń bè mí ní gidi gan àwọn òṣèlú àlàyé àtẹ̀yẹ kò jẹ́ mi. alámùkù ni alámùkù ni àbí ẹ ní gbọ́ra mi. ẹ̀yin náà wò mo fẹ́ mi sọ fún yín lẹ́ka mi mo ní kẹ́ sún ẹ sún mẹ́ àsùnwọ̀n àsùnwọ̀n àsùnwọ̀n yóò dùn mí. fẹsẹ̀ nìkan ọlọ́wà kò fi lọ́la ẹsẹ̀ nìkan ẹsẹ̀ nìkan ẹ ẹ báwo ni fẹ́rẹ̀ mi mo kò lórí burúkú mo bá ń ṣí ẹrẹ àtọ́ yìí akọ́ni burúkú lọ akọ́ni burúkú lọ. ẹ jọ bá yóò dúró dúró báwo lè ọmọ kí yóò ṣe. olúwo ẹ ẹ excuse me sori yóò fẹ́ burú ṣé ẹ fẹ́ ṣí ẹrẹ ẹ kọ́ sí pépà kẹ́mọ́ lórí yẹn burú ẹ kọ́ sí pépà kẹ́mọ́ tó fẹ́ pa yín ẹ kọ́ sínú ìṣọ́ kọ́ ẹ kọ́ pé mo ní orí ìfẹ́ burú ẹ kọ́ pé mo ní mọ́tò fẹ́ pa yín. àìfẹ́ ni tàn ẹ́ àbórí àbórí jẹ́ kí n lọ́wọ́ tó wà ní ìwọ́sí dúró ìwọ́ dúró ìwọ́ dúró ó tún ti dúró. ṣé ni mo bá sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ dá mi lóhùn ìgbà sí nǹkan tó máa ṣe yín tó ṣẹlẹ̀ sí yín àwa làwọn bẹ̀ là ń yín káàkiri agbẹ́yìndé bíi ti agbẹ́yìndé ẹ̀ẹ́dẹ̀gá bọ́ sílẹ̀ àwa yìí náà ni all of a sudden ara yín kò yẹ just like that ó dàbí miracle ni ara yín dẹ̀wà yàtọ̀ adẹ̀mbí ń rè pé báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ̀ lè sọ fún wa kí ló dé náà tẹ̀fẹ̀ sọ fún nǹkan tó ṣẹlẹ̀ kí ló tẹ̀fẹ̀ sọ fún mi because mi ò understand tí ẹ bá lè confide ní anybody tọrọ pé ara tàníwọ̀ ẹ lè bá wọn sọ̀rọ̀ èmi tí mo jíyàwó yín kọ́kọ́ ṣé ẹ lè trust mi kẹ́ bá mi sọ̀rọ̀ ni ẹ́ kó ṣe sùúrù tí táìmù yẹn bá tó máa sọ fún mi. ìgbà wo ni táìmù yẹn máa tó gangan náà ẹ sọ fún mi ìgbà wo ni táìmù máa tó pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ iṣẹ́ ọkọ mi ò sí bẹ́ẹ̀ ṣá ẹ́. bá mi jù. làwọn lójú ló ń sọ̀rọ̀. ẹ ló sà ìgbà tí máa kó lọ́dọ̀ nílé mi ìdrọ́pù nọ́mbà mi báwo lẹ ṣe rí. arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ní kókóró bẹ́ẹ̀ kí n lè bá a sọ̀rọ̀. Eh, kí ló ṣẹlẹ̀ pàtó gan-an ẹ̀ sọ̀rọ̀. ń gbọ́ sà ẹ máa sọ pé tẹ́ǹsì ọ̀rọ̀ sà. ní kí wọ́n kúrò bẹ́ẹ̀. jáde sí. àwọn yẹn yẹn ah! ṣì ń ṣe iyèméjì pẹ̀lú nǹkan tí mo bá yín sọ. Ah! ìjáfara má lè wo omi má lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ohun tẹ́ ẹ rò ó má lè kọjá nǹkan tẹ́ ẹ rò. mo mọ ìbẹ̀rẹ̀ mo mọ òpin. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni sá. mo mọ ọjọ́ iwájú mo mọ ibi tí ẹ ti ń bọ̀ tí bàbá yín sọ̀rọ̀ ẹ ṣe kíákíá àsìkò ń lọ. Senator Akínọlá. Mo sọ pé èmi yín wà fún ọjọ́ mẹ́ta. Ìgbà tí ń kúrò lọ́dọ̀ mi, nǹkan kan wà tí mi ò gbé fún yín nítorí ó lè bá àwọn èèyàn lẹ́rù àbí kí wọ́n wò pé ń bọ́lẹ̀ tì rí. Mi ò gbé fún yín gbà yẹn lóòótọ́ nítorí ó lágbára ó dẹ̀ lé o. àtìọ́lá làwọn lójú ti wà níbí kò sí ẹnikẹ́ni tó lè gbọ́n tẹ̀ ń wí àbí kó láǹfààní àti ṣí ilẹ̀kùn wọlé oh, ẹ wò mí. ẹ gbà. ẹ̀mí yín rèé. Ah! sọ fún yín pé fún ọjọ́ mẹ́ta rẹ̀ ó ṣe wà lọ́wọ́ yín ojú méjì ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni ẹ ṣeun tí mo ní kí n ṣe. ẹ sà ṣe kí n ṣe pé mi ò fẹ́ ṣe àwọn jọ́nálìstì tẹ́lẹ̀ kí n lọ bá ní nígbà tí èèyàn sọ fún gbogbo àgbáyé nìyẹn mo lọ́mọ tí torúkọ bá bàjẹ́ tọ́tọ́ ọmọ náà ìtọ́tọ́ máa máa pa fọ́mọ tí òfin ní kú ni kò lè parún ìdílé yẹn jọ. ọjọ́ méje ọ̀sẹ̀ méje àní láàárín ọ̀sẹ̀ méjì ọjọ́ méjì yìí. ó ní ogun ayé ẹ ló máa ṣẹ. ìyẹn tí o bá lè ṣe àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí o ti máa ń sùn jù níbi oorun àsùnjù òun náà di ogun ayé ẹ mọ́ láago kan òru fódìdí ọjọ́ méje òun ló fi ní sùn aago kan òru ò gbọ́dọ̀ lù bẹ́ẹ̀ lójú oorun nítorí ibẹ̀ gangan òun ni wọ́n ṣẹ́ sí ah! nítorí ní ọjọ́ kọ̀ọ̀kan ó ní nǹkan tí o máa máa pè tó bá di aago kan òru àárín ọjọ́ méje yìí òun ni ogun ayé ẹ̀ náà òun ló máa ṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan tí o bá ti ń jí láago kan òru wàá pariwo já bàlígà ìjà bàlígà tó o bá lè rántí tó o dẹ̀ rí pé àárín ọjọ́ méje yìí ológun ẹ̀ máa ṣẹ́. ogun ayé àṣẹ. Ah, ẹ sà ìjọ ẹ má bínú sà báwo mo ṣe fẹ́ mọ́tò ogun ayé mi bá ti ṣe sà. ìgbà tí ogun náà dénú ọ̀rẹ́ báwo ló ṣe mọ̀. ṣé o mọjọ́ ìgbà àti àkókò tó débẹ̀. mi ò mọ mi ò mọ bó ṣe débẹ̀ o. tí o bá ti mọ ìgbà tó débẹ̀ o ò lè mọ ìgbà tí ogun náà máa kúrò. ẹ sá ẹ má bínú o mo fẹ́ béèrè béèrè kan ẹ sá. arábìnrin. tó o bá kúrò ń láàárín ìṣẹ́jú mẹ́ta ó ṣeé ṣe kí o má rí ojútùú sí ìṣòro ayé ẹ mọ́. ẹ kú dédé àsìkò yìí o ìròyìn ló ń dé sétí gbọ́yìn láti iléeṣẹ́ OAFP tẹlifíṣàn orúkọ mi ni Roréròmí Ọlọ́rungbẹ́bẹ̀ alága àjọ tó ń gbógun ti oògùn olóró àti ìwà ìbàjẹ́ nílẹ̀ wa yìí dókítà Adédoyin Adédọlápọ̀ ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé bí ìwà ìbàjẹ́ ṣe ń gbogbo láàrin ìlú àti ọ̀nà àbáyọ ó sọ eléyìí ní ìlú Èkó níbi ìpàdé àwọn ọ̀dọ́ ó jẹ́ kí a mọ̀ wípé oògùn olóró kò dára olùdíje fún ipò sẹ́nítọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDC ọ̀gbẹ́ni Akínọlá Bámijí tí ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ń ṣe àìsàn ráńpẹ́ ni a ti gbọ́ báyìí o wípé ara rẹ̀ ti yá gágá tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń dùnnú. ẹ olúwa ṣe wọ́n. kìí dùn púpọ̀ ṣókí báyìí ní ọdún yìí orúkọ mi ni rorèrò mi ọlọ́run gbẹ́bẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ́ o mi o ta ni mo fẹ́ pè bọ́nà ọmọ yìí wà ah, ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ pè. biscuit ẹ̀yà kọ máa mọ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ah, mélòó. that's one. ẹyọ kan màá fún ẹ ní mẹ́fà ṣé orí jálẹ̀ oṣù yìí máa wá gba biscuit lọ́wọ́ mi ah, olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣe olúwa ṣe gbà wọ́ọ́ ojoojúmọ́ ni kò máa wá ọkùnrin wa gba bisikíìtì ṣé o ti o ṣe o ṣe ó dàbọ̀ ó dàbọ̀ ah, olúwa o ṣeun olúwa o ṣeun olúwa o ṣeun ah, ó ti dìde ah, olúwa o ṣe olúwa o ṣe ta ni mo fẹ́ pè. ẹ bá mi sọ̀rọ̀ kí ni tó ń ṣẹlẹ̀. chief mo ti sọ fún yín pé kó má wọrí lórí ọ̀rọ̀ Bánjí tó padà wọ̀lú bíntín lọ̀rọ̀ ẹ̀kú ṣe nǹkan tá a lè yàrá tì. bíntín bíntín bíntín ni kíni ẹgbẹ́ lọ ìyẹn ni pé gbogbo ohun tí mò ń gbọ́ ní Ghana tí mo wà lọ́hùn wípé Bánjí ti padà wọ̀lú òtítọ́ ni. ó ti wọ̀lú nǹkan tó tiẹ̀ ń yà mí lẹ́nu ni pé gbogbo olùdẹ̀ ń pa ihu ẹ̀ àfi bíi pé pírẹ́sidẹ̀ntì wọ̀lú ni. wọ́n pa ihu ẹ̀ wọ́n pa ihu ẹ̀ wọ́n ṣe ní pariwo ẹ̀ wọ́n ṣe ní pariwo ẹ̀ ẹgbẹ́ ló kiri gbogbo rádàràdà yìí ga o. ó ga òkè mélòó ni tó bá jẹ́ pé ó ga débi tó yẹ kó ga dé ẹ̀ ní jókòó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ dọ̀bálẹ̀ bí gàrí fọ̀ báyìí what is all this. ètò ẹ̀bẹ́ yìí lọ́rọ̀ o ìbá yìí lọ́rọ̀ ọ̀nkọ́ ọ̀nkọ́ àlùkò kí ló ṣe jẹ́ bá mi sọ̀rọ̀ ṣé o kàn mọ́mọ́ tú sílẹ̀ briefly kọ́ bá bàa fura sí ẹni àbí kí ló ń bẹ̀ láàmú bá mi sọ̀rọ̀ kí ni tó ṣẹlẹ̀ kí ló dé tó tú ọmọkùnrin yẹn sílẹ̀. ẹ ò chief the other time tẹ wá sí ibà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí wọ́n á sọ̀kan tó similar sí yẹn nìyẹn what's the meaning of this now pé èèyàn kan dé èèyàn kan èèyàn kan tó èèyàn kan ẹ play ẹjọ ẹ i'm not in the mood for all this at all. èwo ló wá wà fún gan. kí wọ́n ní náà. èwo ló gbọ́dọ̀ ọ̀rọ̀ owó là ẹ̀kú ọ̀fun nílẹ̀ sẹ́bílẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ èmi bá ẹ sọ̀rọ̀ owó ìwọ ní. ẹni sùúrù ẹni sùúrù. ó dà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ó dà ẹjọ kù ẹjọ kù ṣé kí wọ́n wá ibà ìjọba tà mí wá ìjọba mi ibà ìjọba tà tọ́bẹ̀ tí bá mi dá para pé èèyàn kan ṣe kíní kan wẹ́ ọ̀tẹ́ǹtì ọ̀tẹ́ǹtì tí ewé bá sunko sọ fáráyé pé ewé sunko má bẹ gbogbo ètò ìtọ́ àwọn jẹ má tàn yín mi bọ̀tí tó ṣe kókó tí mo fẹ́ kó mú dání sí ọwọ́ òsì ẹ ni wípé o mọ iye tí mo tún ṣẹ̀ṣẹ̀ ná lọ́wọ́lọ́wọ́ yìí láìpẹ́ yìí lẹ́yìn tá a rò pé gbogbo kan tún ti lọ síbi tó yẹ kó lọ o ò lè bá mi sọ yẹn o. ẹ wo chief chief mo ti sọ fún yín please just let me be you cannot be. nǹkan tí mò ń rò kọjá gbogbo ilé i'm thinking of the way out of all this thing. nǹkan yọ kan ló lè the only solution ni kò ní kí bàbá yẹn lọ kó tún lọ dùbúlẹ̀ padà. ẹ̀yin ló lọ ṣe. bá mi kówó mi. ẹ wo ẹ wo chief ẹ jọ mo sọ fún yín. ṣé ṣé ẹ mú bó ẹ ṣé jókòó sáyé tiẹ̀ sùúrù sùúrù òun gbowó lọ ni òun kọkọ wá tó bá padà rí mi wàá gba owó mi bá gbọ́ máìlì dà lẹ́nu ẹnìkan nínú yín tí kì í ṣe pé o kó owó wá fún mi. ẹ gbà mí. Oh, uh, o mọ̀ tán tó bá yẹ kó o mọ̀ o ṣe sọ fún nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀. tí mi ò bá mọ̀ mo wá sọ fẹ́ pé mi ò mọ̀ mo mọ̀. ah sista ẹ ká sọ wa ẹ kújọ mẹ́ta wa. bolẹ̀ ná bolẹ̀ tí mo. à ń bọ̀ láti lẹ́sìn ni. àǹtí ẹ mọ̀ ni. Ah, ah, mi ò mọ̀ rárá. Ah, dáre nìyí tí mo bí wọ́n tàn kọ́ níwájú church. dáre. Dáre ló ti dàgbà báyìí. Ah God bless you guys. Ẹ pẹ̀lẹ́, mo rí pé ibi tẹ̀ ti ń bọ̀ ibi tẹ̀ ti ń lọ kàwé because ìwé ní ìlọ́wọ́ and I'm very sure ìwé ló wà ní báàgì tẹ̀ náà. Ṣẹ́ni tí yóò bá kàwé, kò sí nǹkan tí yóò máa fi kun tí yóò bá kàwé. Ẹ Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. God bless you guys. Kẹ́kẹ́ ìwé ṣe gbọ́ra. Yes ma, ó dà wá. Ẹ má bínú jẹjọ, excuse me, mo fẹ́ rí Jọkẹ́. Ẹ Jọkẹ́ sori mo ní kí n délé tẹ́lẹ̀ ni sori nǹkan tó wà lọ́wọ́ mi girama ni mo dídí ra wá fún so àwọn náà ní bá mi gbé fún mi. Eh, ẹ ṣé gan ma ẹ ṣé gan ma thank you <laughs> ẹ ṣé gan àǹtí um, um, girama ò kí n jọ gẹ̀dẹ̀ wọn láìkẹ́. Eh, girama ò kí n jọ gẹ̀dẹ̀ rárá eh, <laughs> sori ṣé bí wọ́n kàwé àbí o mọ fálù fruits lára abó mọ́ ni especially ní èjì tán wà yẹn wọ́n need àwọn bí èso bí ewébẹ̀ o understand so ìwọ ló máa wá make sure pé grandma jẹ́ náà gẹ̀dẹ̀ yìí hmm? ṣúrí tó bá wá make sure pé grandma jẹ́ náà gẹ̀dẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ wọ́n jẹ́ náà ah, o ní gift tó tóbi lọ́wọ́ mi not for bribing o <laughs> but kékin lè mọ̀ pé òun take care grandma dáadáa kó n Ah, ah eh. ẹ wo aunty ẹ wo máa make sure pé grandma genuine ah, ah, even ẹ wo mi ní jẹ́ńbẹ̀ o àwọn ló máa jẹ́ everything oh, <laughs> ẹ ṣe gan ma. ẹ eh, dáre má bínú tiẹ o oh, go take care díẹ Okay. ẹ ṣe gan ma. <laughs> in fact wọ́n mi tẹ̀lé iṣẹ́ lú ẹ̀ grandma ló máa make sure pé wọ́n jẹ́ everything ìyá yóò kí n jọ gẹ̀dẹ̀ ṣé kò kí n ṣe wrong decision ni mo take láti bọ́ gẹ̀dẹ̀ ìfọmọdé àbí àbí kí ni wà ọmọ yẹn dẹ̀ ló máa jẹ́ kàn jẹ́. Hey. ti kọ́ bòsùn báyìí á máa fi pọmọ lára ni. ee bẹ́ẹ̀ni jẹ́ gbé padà jẹ́ gbé padà kò ṣe. ìyá grandma ẹ wá jẹun hmm? Hmm? ẹ wá jẹun. ẹbí ló mo fẹ́ sọ fún ẹ pé mi ò jọ gẹ̀dẹ̀ mi ò ń jẹ́ mi ò mọ̀ ọ́ jẹ́ ó máa ń rìn mí láyà ni ìjọ tó ti rí ojú orí mi rí ni. ẹ wo ẹ mi fìfẹ́ jẹ lé ọ̀gẹ̀dẹ̀ ò kí ń láyà ẹ tẹ́ bá máa wà ah, ó máa rere báyìí wo bí lọ́bí bàbá ẹ̀ léèrè ó mọ̀ pé mi ò kì í jẹ́ ó máa ń gbé mi lọ́kàn ni. grandma ṣé wọn pẹ́ tún sì bẹ̀rẹ̀ báyìí ẹ máa máa bá mi sọ̀rọ̀ máa gbọ́ yín èmi á dé máa bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní gbọ́ mi ẹ̀ tí ìbá ń ṣe ìfẹ́ tí mo ní sí yín níṣẹ́ rẹ̀ pé máa wà pẹ̀lú yín bí báyìí máa ti lọ tipẹ́tipẹ́ ẹ̀ máa dé máa bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní máa gbọ́ mi kẹ́kọ̀ọ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ lásán. Ah. Ah, tó bá ti wà ní kí n jẹ́ tó jẹ́ pé ilé ìlóhùn èké fi sẹ́nu mi wà mọ́ bó ṣe máa tù mí ni ah, kékeré nǹkan tó máa rìn mí láyà. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ gbà. ọláfẹ́ tí mo ní sí ẹ mo máa gbà lọ. ẹ ṣe máa ṣe é pò dùn hmm. um, grandma ẹ máa ti dáre afẹ́jọ débi kan sẹ́yìn tó tí n bá ti fi yín lóúnjẹ tó máa lọ bá because ó ń jókòó tèmi ta látàárọ̀ nítorí tèmi ló ṣe dúró. dáre bẹ́ẹ̀ni ma ṣé kò rí pé kankan wà láàrin wa àti. ọ ọ girama Ọlọ́run máa jẹ kò sí kankan láàrin mi àti Dáre mm-hmm. a lọ sí lẹ́sìn ni. ìwé ìwé náà ni kẹjọ máa kà. yes ma yes. ẹ bá tiẹ̀ wá kàwé yẹn o ò lè kàwé tó kárùnà. kárùnà. ọkọ kárùwá. kárùnà ọkọ kárùwá. táwọn méjèèjì wá bí kárùn jọ. Oh, Stevie! My jẹ. Grandma. girama kí ló ń ṣe yín. I ṣe wọ̀ mí àjẹ́ ni mí. mi ò dẹ̀ fẹ́ kí ipò ìkó bọ́ mi lọ́wọ́ business tí mò ń ṣe nígbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ business alálùbáríkà ni tó jí sí mi lọ́wọ́ ibẹ̀ ni mo ti gádà gbogbo nǹkan tí mo gádà ìgbà tó wá di pé bísínẹ́sì fẹ́ máa ṣèkì tí ò sọ́nà míì mo wá rí i pé àwọn olóṣèlú yìí inú ẹ̀ gangan lówó wà bí mo ṣe karabọ nìyẹn mo ti wá karabọ jìnnà mo wá kú contest mo wá rí i pé tí n bá ṣọ́ra máa lose tí n bá dẹ̀ lose ah, ìyà tí mo ló fẹ́ máa jẹ mí èyí tó máa jẹ mí á worst jù bẹ́ẹ̀ lọ ìyẹn ló jẹ́ kí n wá kúnrin ẹsẹ̀ mi o. kíní kan ló sì fún mi sórí ìyàwó tí wọ́n bá ń gbé lọ́jọ́ tí wọ́n ń gbé ìyàwó gan táwọn èèyàn ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń jẹ tí wọ́n mu ìwọ wà wá gbogbo ọ̀nà nígbà nǹkan ló lọ rè jí ìyàwó ń gbé akọ̀lọ́kẹ́ ní kan péré láyọ̀ lára rẹ̀. kíni kí lẹ wí nìsín. i mean pardon i mean nǹkan tẹ́ ń sọ ò yé mi. ẹ kì í ṣe pardon lẹ́ o ọkàn yìí lẹ́ o. Hmm, nǹkan tí mò ń sọ kan yẹn mo ní nǹkan tẹ́ ń sọ yẹn kò yé mi ni. Ah, yóò yé yín nísìnyí ó nítumọ̀ sẹ́ni bẹ́ẹ̀ bá jẹ ọkàn yìí tán ẹgbàgbára kan gbára nù títí tẹ́ ikú kò sí tẹ́nìkan lè ṣe fún yín mọ́ èmi mo wí bẹ́ẹ̀. tí wọ́n ní kí n lọ sọ nìyẹn o fáwọn press kó lè bá mi tàn sí gbogbo ayé tí n bá wá sọ̀rọ̀ ẹ̀ fún press ìwọ tó jẹ́ ìyàwó mi ojú wo làwọn ayé máa fi wọ̀ ẹ́ ọmọ tí mo bí ń kọ́ orúkọ òdílé mi òun ló tún wá sọ yìí o òun náà wá ní kí n lọ sọ fáwọn press ọjọ́ tó dẹ̀ sọ fún mi ti fẹ́ pé báyìí o ó ti fẹ́ pé o. ibi tí Lánre bá mi dére o ibi tí làwọn lójú bá mi dére o Lánre làwọn lójú ibi tó bá mi dére. ta ni Lánre ta ni làwọn lójú. ah ò mọ Lánre oró ti dráìvà mi tí mo sack three years ago bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo lé lọ òun ni làwọn lójú níjọ́ tí mo bọ́lẹ̀ yẹn láàrin ni mo lọ bánulé òun ló ti dá lágbára ń sìn tó ti dòṣà òun ni làwọn lójú òun lálágbára tí mo bánulé òun ló wá sọ fún mi pé ìjọ mẹ́ta péré lòun fún mi kí n lọ fi ka nǹkan tí mo ṣe yẹn kì í ṣe pé kí n tó wá kà fáyé nìkan o kí n pe àwọn journalist náà máa bá mi tàn káàkiri gbogbo àgbáyé láàrin ni òun ni làwọn lójú òun lálágbára tó ń sọ̀rọ̀ ẹ̀ sí o. láàrin òun ni. driver tẹ́lẹ̀. ah ìyẹn nìkan ni ṣé wọn gbà tí mò ń sọ̀rọ̀ tí ẹ̀kọ́ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù tí mo fi ní kẹ́ ẹ fún mi láàyè láàrin ló ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ṣorí bàtẹ́ máa fi lọ tí máa tọ̀rùn padà báyìí ó ti wọ inú ilé yìí eh, eh, sorry wọ́n ti wọ inú ilé yìí. láàrin wá síbí. bẹ́ẹ̀ ni ó ti dò ṣá má pé bẹ́ẹ̀ òṣà ni òṣà ńlá alágbára tó ní kí n sọ àbí kúrò dì mí jáde láyé o. láàrin òun ló ní pé kó lọ pe àwọn pr Ah. pé kòkó náà jẹ́ nǹkan tó ṣe fún wọn. àwọn ni o àwọn ni o. pé kí ló kà fún wọn pé ẹ̀yin lẹ pa ìlú dábàá kí àwọn aráyé pọ́lì máa fi ojú burúkú pọ́lì máa fi wò torí pé ẹ̀ta láàrin dúró níbi iṣẹ́ láàrin fẹ́ gbẹ̀sán ní ọwọ́ yìí ló ṣe ní kẹ̀wọ́n sọ fún àwọn pírẹ́sì àbí. màmá jẹ́wọ́ èèyàn tí mo jẹ́ fún láàrin bẹ́ẹ̀ máa mú yín débi kan ibi tí tèèyàn kan parí sí ní tẹlẹmí ti bẹ̀rẹ̀ máa jẹ́wọ́ fún un. bàbá ẹ wo bàbá ẹ àti ọ̀dọ̀ yín náà ni mo fẹ́ wá ẹ. Eh ẹ mọ kó tó ṣe hello ah, kí ló ṣe sáfẹ̀sì yìí mo tún sáré jáde. women leader. bàbá wo lẹ ń pè yín. ó ẹ bàbá ní ayédáadé ni ah. mo sáré jáde pé kínní. ṣé bàbá yẹn ṣáàgùn dáadáa. ok ẹ mọ bàbá láyédáadé ah, ẹ máa tó meet wọn eh. very sound. Uh -oh. I trust you. àwọn bàbá tí èmi fẹ́yìntì nìyẹn mo jẹ́rìí yín i trust you my senator ṣé tiẹ̀ wá rí senator mi ṣe rí èmi àtàwọn ọ̀rẹ́ mi fellow people mi nínú ilé ọ̀rọ̀ yẹn náà la jọ ń discuss o nípa election yìí kò ń ṣe nǹkan tá a máa fi ọwọ́ tá a máa fọwọ́ mú rárá tá a máa fọwọ́ yẹpẹrẹ mú a mm. ní láti súnra kì gidigidi gan because ṣé ti rí kò ń ṣe pé à ń gbàdúrà pé à ń lọ church àbá ń lọ mosque ṣe rí ti bàbá yẹn gangan gangan gangan bàbá kẹta tẹ̀ ń sọ yẹn ìyẹn gangan gangan ló dù ìyẹn gangan gangan lẹ́lẹ́kṣọ̀n yìí máa fi bọ́ọ̀sì fún wa tó bá yẹ pé nǹkan tí mò ń rò ní ó ṣẹlẹ̀ pé bàbá ní so ẹ kàn ń bá mi rìn ẹ̀mọ́ ròyìn tí mo jẹ́ ni. Ah, bíi ti báwo. ká má gbàdúrà church ká má gbà tí mọ́ṣáláṣí. àbí nǹkan tí ẹ péjọ tẹ́ ń sọ nìyẹn àbẹ̀rù pé mo ṣoògùn. Uh-uh. no no no because ó ti yé mi ká má gbàdúrà church ká má gbà tí mọ́ṣáláṣí oògùn àbí kémi máa ṣoògùn. Ah, ah ah please please please ẹ jẹ́ kó ra mọ́ bí báyìí hmm. tó yẹ pé nǹkan tẹ́ ń sọ nìyẹn látijọ́ yìí don't let me ever hear that again wait wait wait ọlọ́run ni mo bá dúró ní election tí a wà ní ẹnu ẹ̀ yìí ọlọ́run dídì fi hàn mí ni lójú oorun nínú àlá mi pé èmi ni next senator senatorial district wa so please please women leader please ẹ jọ̀ọ́ ẹ yọ yẹn kúrò ní gbogbo nǹkan tá à ń ṣe yìí i have done all my homework gbogbo strategies nǹkan tó fẹ́ ṣe fún ìlú gbogbo ẹ̀ ló ti wà lẹ̀ tí mo dẹ̀ ṣàlàyé fún yín please ẹ má fògùn lọ mi o. hello daddy daddy it's alright ẹ wò sá àní yes yes sir. Uh, káàbọ̀ ìyá arákùnrin tó dúró yìí àdúpẹ́ àlàáfíà ti ara ti yá yóò sì darí yóò. ẹ màmá kó má bàa sínú ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbọ́ tí èmi gan fara mi tí mo tún fi ojú mi rí mo mọ̀ wípé níbi tí a wà yìí ọlọ́run máa ń gbà àdúrà yìí nípa ìdí pé wọ́n yí ọwọ́ padà màmá ẹjọ́ bàbá ń kọ́. Ah, òótọ́ ni ìtòwí hàn òsì òòrò kankan tán pé épi tí ò di ní eré bó tilẹ̀ wù kó ètòrò náà ga tó bá ti dé bí a di pẹ̀tẹ́lẹ̀ ni àmọ́ ah, bàbá ti kú. <laughs> ṣùgbọ́n o bàbá kú bàbá sì tún kú náà ni o ẹ bá ti nígbàgbọ́ gbogbo ti di ṣíṣe ẹ nígbàgbọ́. Ah, mama a nígbàgbọ́ gbogbo ẹ ṣe ń wò wá yìí o ìgbàgbọ́ wa ó dúró digbídigbí ni ẹ jọ̀ọ́ a nígbàgbọ́. ẹ bá ti nígbàgbọ́ ẹ dúró dè mí gbé mò ń bọ̀ o. ó dáná màmá ẹ ṣeun gan ma ẹ màmá ẹ ṣé o. wọn lójú ó bàjẹ́ kí ló mọ̀ ẹni tí ò mewé tí ò megbò tó wá ń ṣe bí ọkùnrin àbámọ̀dá lásán ló ń lò fún yìí àbámọ̀dá lásán ni ó ti wá gbìngbì kọjá ìwé báyìí ẹ wo ó ti ṣàǹtẹ́lẹ̀ o àsìkò tí wàá dé báyìí láti gbẹ̀san tó bá ti ń gbé gidi náà a máa yẹ ni àbámọ̀dá yìí ti tán n tó mọ̀ ní oògùn náà nìyẹn àbámọ̀dá lásán ni olóńlò fún yín tó bá ní ẹ jẹrà ẹ kò rí yóò rí bẹ́ẹ̀ o ìyẹn tí irú wọn tó bá mọ irú wa àmọ́ báyìí ẹ ti débí ẹ ti mọ irú wa ẹ ní jẹrà ẹ ní kò rí bẹ́ẹ̀ ni màá ràn yín lọ́wọ́. ẹ wò ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ nǹkan kí nǹkan tó bá lè ṣe fún wa ẹ ṣe fún wa ẹ má ẹ káṣírí wa tú ẹ má ẹ kí làwọn lójú kó dójú tì wá ẹ má yẹ kí ìmọ̀ àti ìpinnu làwọn lójú kò jọ lórí wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. wo ọkọ rẹ yìí kò ní ìdíwòsàn. kí ló dé. ó ò ní gbàgbọ́. ẹ sà mo ní gbàgbọ́ mo ní gbàgbọ́ àbí. ṣé mi ò rí bó ṣe ń wò mí. wò yín. èmi ò rí bó ṣe ń wò mí. èmi. wo bí ìwọ tó ní gbàgbọ́ wọ́n fún ọ ní nǹkan kan. Ah, lóru èní gangan ó fi pa á lára tó bá ti fi pa ó wà máa pariwo pé kí irun bí lọ kọ́yẹ̀là kí irun bí lọ kọ́yẹ̀là kí irun bí lọ kọ́yẹ̀là ẹ rí ìran wò ẹ mọ̀ ọ́rìn àti mo jẹ́ làwọn ọdún jó gbà. Ah, bàbá mo ti ṣetán mo ti fún mi fún mi fún mi mo ti ṣetán ẹ mú wá ẹ mú wá ẹ mú wá bàbá. mo ti fún ẹ ó ti wà lọ́wọ́ ẹ. ọwọ́ mi bàbá ọwọ́ mi rè <laughs> ó wà lábẹ́ ó wà lábẹ́ rẹ ẹ̀hẹ́n yòó ẹ̀hẹ́n ẹ̀hẹ́n òǹgangan nù. kírun bí lọ kọ́yẹ̀là kírun bí lọ kọ́yẹ̀là kírun bí lọ kọ́yẹ̀là kírun bí lọ kọ́yẹ̀là àfúrá ẹ tó lójú ẹ tó lọ. kí bí lọ kọ́yẹ̀là kí bí lọ kọ́yẹ̀là làwọn lójú àgbà kí bí lọ kọ́yẹ̀là kí bí lọ kọ́yẹ̀là. kọ́yẹ̀là. àṣẹ. kí bí lọ kọ́yẹ̀là. àṣẹ. kí bí lọ. Kọ́yẹ̀lá. àṣẹ. gbogbo ìpinnu làwọn lójú ní orí ìwọ bámijí kó dópin lẹ́nu. àṣẹ. kírun bí lọ Kọ́yẹ̀lá. àṣẹ. kírun bí lọ Kọ́yẹ̀lá. kí ni kí ni kí ló ṣe náà. Ah! Ah, mo gbé ah! kí ló tún ṣe. inú kí ló ṣe. inú ẹ inú kẹ not a place okay me, nǹkan tó me, ṣẹlẹ̀ bóyá me, jẹ káwọn. me, ìyá dán me, ìyá dán. me, dídé dídé me, dídé pẹ̀lẹ́. me, ò bí me, Mi ò me, Mi ò me, Ayọ̀ là. me, ò bí lọ. Kọ́yẹ̀ là. Kírun bí lọ. Kọ́yẹ̀ là. Akíọ́lá mo ti sọ fún un tí o bá ṣe nǹkan tí mo ní kókó ṣe kékeré nílé kásákásá wọn wọn pa késekése tí ọ̀ràn bí lọ kọ́yẹ̀lá tí ọ̀ràn bí lọ kọ́yẹ̀lá ẹ jọ ẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yàrá. My senator, my senator, the senator, senator action. ṣé o fẹ́ ní o mọ̀ pé mo wọlé àbí o bóun mi ló ṣe lè kí mi. gbogbo ẹni mo gbọ́ nígbà tí àdán tó sùn nídìí òru tí ó tí ìrorò jẹ kó o dẹ̀ wá jí láàárọ̀ kù tó ní mo tètè jí èmi ti wà bí ó fà one hour mo pè mo tẹlifóònù kò sí tí mi ò ṣe sẹ́nitọ̀ yọjú sí mi. kí ló ń ṣẹlẹ̀ gan-an. kò yé mi náà. èmi náà títí kò gbé kọ́ mi ohun tí mo rò pé kò ń sìn ká máa ṣe lọ́wọ́lọ́wọ́ ni pé ká pe àwọn press kó ṣe interview pẹ̀lú wọn kádẹ káàkiri gbogbo àwọn ibi tí àwọn opponent wọ́n wà ká ṣe ká bẹ́ẹ̀ lọ́bẹ̀ ká ní kọ́ni lórí mọ́tò kínú wá dùn kínú ayé dùn padà pé àti tẹ̀ control padà ìyẹn ló kàn báyìí. dadi dadi kí la fẹ́ ṣe báyìí lọ́kàbẹ̀ mú mi ewu kú wọn lẹ́yìn kú wọn lóyún ìdádé èdè yìí kò sí ẹjọ́ ẹ jọ bá mi pe sẹ́nitọ̀ kó sọ pé lídà tí wà bí mo fẹ́ rí sísí. mo jẹ gbọ́ bọ́ọ̀sì nínú ìmọ̀ ní kí wàá bá yín kọ́. ok o ṣe. Okay. hello. hello sir mo sọ fún ilé kan wípé action wà mí lídà náà tún ti dé sà. ṣé mo sọ fún pé mi ò fẹ́ rí yàn ṣé mi ò sọ fún ẹ sorry sir i'm sorry sir sorry sir. mi ò fẹ́ rí anybody get out. yes sir. sir. <laughs> máa gẹ́ vaccine sir. owó owó owó owó farabalẹ̀ ẹ farabalẹ̀ wọ́n mi máa kó kí máa fọ́ kí n kò mẹ́ lórí kí ló sọ àní kí ló sọ. mo máa fi wálẹ̀ sórí ìdúró máa lọ. ìgbà action ká pé ta màmá di fọ́gùnmọ̀ yẹn lórí. o o o tó bẹ́ẹ̀. Ah! gbogbo rẹ̀ ṣàlàyé òfin mi náà. la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe báyìí ẹ má má jẹ́ kí wà ẹ má má jẹ́ kó gbẹ̀ni ìkó bá wà èmi á wọlé lọ o máa lọ bá nu bedroom tó ló wà yẹn o máa lọ bá o àwa gbọ́ bá a bá porí ajá máa porí olùwọ́ máa nọwọ́ òsì sí máa nọwọ́ òsì máa nọwọ́ òsì ọwọ́ òsì wo ló jù yìí. hello senator hello honourable sincerely i'm not happy with you. àtẹ̀mí náà ẹ bá mi pe àwọn journalist jọ mo fẹ́ ṣe press conference. what? ẹ. gbé wá. yes. why how. honourable mo fọlọ́nbẹ̀ yẹn má bí mi any question ẹ bá mi arrange àwọn journalist jọ mo fẹ́ address public. ah ah okay it shall be done it shall be done mo ti gbọ́ a ṣe. kí ló wí. rírà wàhálà wà. bí serious problem. ah. my senator my senator àwọn press tẹ̀lé kí n organize wọ́n ti jókòó ẹ̀yin ló ní láti sọ nǹkan ẹ̀fẹ́ sọ àbí èèyàn kan ṣì wà tẹ́ ẹ̀ retí nínú àwọn press yẹn tó sì ń bẹ̀. excellence sir ẹ mo ní àwọn press ni wọ́n ti jókòó yìí àwọn tí wọ́n máa fi record náà kó síwájú yìí ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ bá wọn sọ àbí èèyàn kan ṣì wà tẹ́ ẹ̀ retí. Eh, eh, sẹ́nitọ̀ ìjókòó yìí kò nítumọ̀ kankan kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ ah, kí ni ìtumọ̀. Daddy, please come, please come. Something is happening upstairs. Kidney, kidney, kidney. Kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ló ń ṣẹlẹ̀? Daddy, please come jẹ́ kó sọ tẹ́fẹ́ sọ lọ́jà rẹ̀. wọn ò lè fi wálẹ̀ sí i. à ń sọ̀rọ̀ tó ṣe pàtàkì sọ̀rọ̀ padà wá jà. excuse me. Ah. senator senator senator ẹjọ ẹjọ ẹjọ ẹ sísìn èmi ẹ dá ní màbí èmi ni mo pé àbí a pè é mọ ẹ máa lọ mi ò gbọ́ àbẹ ṣe é ní. ẹ yọ wọ́n jáde ẹ yọ wọ́n jáde ẹ yọ wọ́n jáde ẹ yọ wọ́n jáde ẹ yọ wọ́n jáde. Ọlámídé Ọlámídé. Ọlámídé ah! Ọlámídé má kú báyìí má kú báyìí Ọlámídé mọ́mí mọ́mí mọ́mí mọ́mí tọ́sí Ọlámídé mọ́mí mọ́mí mọ́mí. Láre Láre Láre ó ṣe yìí tán. Daddy wa gba. Dale bọ́ sọ̀rọ̀ náà dẹ́dí. Get out! Get out! What do you want? get out! Mo ṣe ìtọ́fẹ́ mi. Ìwọ láre làwọn olójú àbíkí náà gbé ohun tó ṣe wà á regret getting. Wọ́n I don't want to care whoever you are you are dead. You are dead! What? Leader leader ẹ̀rù e, e, e, ti ń bẹ̀ mí o gbogbo ẹ̀ka ìdójú bí ẹ̀sìn aláta kí ló ń ṣẹlẹ̀ gan ẹ bá wa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. leader ti ẹsẹ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ kọ̀ọ̀kan. ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí n sọ náà kí lẹ fẹ́ kí n sọ. yìí kí ni. kí ni kí n sọ. Oh, oh. kí ni kí ni dà sọ. ṣé àwọn kan ló lórí ẹgbẹ́ ni. farabalẹ̀ jàre níbo là ń lọ lẹ́ o ti péjọ kí náà dúró fún tó listen àìsọ̀rọ̀ ẹ̀ kékeré lórí yìí ètò ju eléyìí lọ́bọ̀ ah. ó tún ju ẹni tó bá ṣe ohun tí èèyàn ò ṣe rí ó tójú ẹ̀rí wa rí. wàá bá wàá bá. wọ́n kíkọ́ wọlé èmi ọ̀rá ìbọn. ìbọn excuse me excuse me ìbọn ni o ìbọn ni o ìwọ hmm? ìwọ. very good ẹdun. action action ọmọ tá a máa ṣe lọ sínú ilé yẹn lọ wo tó fà tí mo fi ń dúpẹ́ ní kíákíá kẹ́kẹ́ wà fún nísìnyí. ṣé ìyá wèrè sí lójú. ẹ má jiyàn ọkùnrin ní yẹn lọbẹ lọ́wọ́ kó tó ṣẹlẹ̀. tá a gbúdọ̀ náà méjì. akéde kura yín náà kùrù fún ẹ má jẹ lọ́wọ́ kó tó ṣẹlẹ̀ lásán jàre. bámejì <laughs> jáde síta kó wá yẹ̀yẹ́ ara ẹ̀. jẹ́ káwọ èèyàn rẹ̀ ó yá ta gbọ́ngbọ́n ọ̀kàrẹ̀ tẹ́mi lọ́ọ́ bẹ kẹ́yìn wá bí. ẹ dúró ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì mo bá. ṣé kò ẹ̀kọ́ yìí sáré tó ń bọ̀. tọwọ́ ẹ lẹ̀ túlẹ̀. bá dé èbúté ti bàjẹ́ ooo. this is the end. This is the end. This is the end. This is the end. 哎呀！哎呀！哎呀！ dá fún yín. wo ló yá fún mi ló yá fún mi ayé òní dá níbo ẹ̀yin ẹ̀yin wo nìyẹn ẹ̀yin ẹ̀yin wo nìyẹn bẹ́ẹ̀ ń lọ ṣé ẹ̀yin ò gbọ́ ọ̀gá tẹ́ni yìí ṣe nílùú tẹ́wọ́n bèrè pé kí ni túmọ̀ gbogbo eléyìí ṣé kò yẹ kẹ́yìn ti kò yẹ kẹ́yìn ti ya kẹ́yìn ti ya fún ṣàyídà àdéhùn wá pé kí ni túmọ̀ ọ̀gá ni jágbé ọjà ló ń darí. gbogbo ọ̀rọ̀ yìí náà ń gbọ́ yàrá náà lẹ́nu àyèfí ló jẹ́ fún wa. kò sí ní bá yàrá lẹ́nu lọ́gbọ́n kàrà já lọ àmọ́ ọ̀run yín ẹ wá ní níbo ń bẹ̀ ẹ ẹ̀yin ọmọ pé kẹ́yà ẹ̀yin tẹ́ pẹ̀lú àwọn ọ̀bàjẹ́ rẹ̀ tó bá tún ìkẹtùrú rẹ̀ kẹtù máa yẹ ẹ̀yin tẹ́ ń fún wọn rẹ̀ wọ́n gbé ní lọ́fún gbogbo bíi tábàdí tábàdí gbogbo ẹ̀ lọ́nà jáde àná oníyẹ́yìn ọ̀gbẹ́ ní lọ́dà lọ́fún mi má lọ. ó wà gà ó ilé ayé ìwà le o àwọn olóṣèlú ìṣá nítorí ipò ah! ó ga.

kọ́dọ̀ kú ni. kọ́dọ̀ kú ká o. àjẹ́ ni wọ́n pè women leader. bẹ́ẹ̀ ni. èmi ò lè gbàjẹ́ sọ pé mo fẹ́ ṣẹgbẹ́. Oh. jésù mi lè mi gbójúlé. o oh, jésù mi wà gbójúlé. ìwọ ò lè gbàjẹ́ kó o lè gbòtò tó máa gbà. o ò lè gbàjẹ́ kó o gbòtò tó máa gbà. yẹ useless. yẹ useless. action. jókòó Woman leader. ẹ máa pọ̀ woman leader. èmi èmi action. action wẹ̀rẹ̀ èmi action. court. èmi one blows I will die. àjẹgbà court. ẹ wo bí nígbà tí mo ti wá mọ̀ pé kì í ṣe àjẹ báyìí màá fẹ́ sí ẹ. èmi mo wá fi màá wá fi àdúrà màá fi bà tiẹ̀ jẹ́. èmi bẹ́ẹ̀ni èmi màá jẹ́ kàn pé bíbélì mi mo gbójú lò fún mọ́sẹ̀ mo tẹ̀lé. nínú bọ́ action. ojú ọgbà. action ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ woman leader. woman leader ẹ kẹ́ mi sọ ṣe kẹ́ mi sọ ọ̀nà. ojú mà gbà mí tì fún yín o. ó yà mí lẹ́nu. ojú gbà mí tì fún yín. ìwà tí ó wù tó fi sílé ọkọ nìyẹn. wọ́n dúpọ̀ ètò mi tó ní bí o tech nonsense ni. tẹ́ẹ̀bà tech nonsense ṣé kò yẹ kó yìí ó ti rí i pé ẹni tá a mú wá o ah. bad market ni o kò lè wúlò o. ṣé wọ́n mọ̀ pé bad market ló mú wá tẹ́lẹ̀ ni ṣe bá tẹnu jẹ́ ní ojú ọmọ kó bad market ni wọ́n máa jí lọ́mọ ọmọ lọ́gbà tá ọmọ lọ́gbà tó sọ́wọ́ ọmọ gbà tá ọmọ lọ́gbà sọ́wọ́ tó kúrò. ọ̀tọ̀ ọ̀tọ̀ mọ́lọ́tọ̀. ọkùnrin ti yà ah! wọ́n. mọ́lọ́tọ̀ mi sọ̀rọ̀ mọ́. ah ojúgbà mi ti fún yín o ẹgbẹ́ ń fọ́ lọ́mọ́ wa lórí báyìí ó kó oṣù mẹ́fà tá a máa dìbò nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ bàbá tabata báyìí ariwo ló wá kùtẹ̀ wá pa kí ni ọ̀nà àbáyọ tẹ́ èrò pa àlè ṣe báyìí ìyẹn ló yẹ ká múrò báyìí kì í ṣe pé ká máa bára wa jà ló tún kù báyìí. ìdá kò sọ́nà àbáyọ kankan ju wípé àwọn olórí burúkú tó ń torí àtẹnujẹ tọ́lọ́ mú market wá tọ́lọ́ mú olórí burúkú wá sínú ẹgbẹ́ kò sí nǹkan méjì ti borúkọ yìí jẹ́ ẹ má parọ́ orúkọ ni. Ah! leader lẹgbẹ́ tá a labour kó tó dòdìdì PDC nìbò wá kú oṣù mẹ́fà káwá pààrọ̀ orúkọ ẹgbẹ́ wa ah, àǹtí ẹ ti lásìdẹ̀t rẹ̀ tó fún wa orí yìí ti dà mí ẹ lè má di o ó ti ṣí èrè ah! ó ti sálà rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ èmi action àti àwọn èrè wo èmi action ọ̀tà ó ṣe mistake fún election ní òòtù action action ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ woman leader woman leader ẹ ṣe bí ọ̀rọ̀ bá rí bó ṣe rí ó ní ta gbọ́dọ̀ ṣe lé lórí ẹ mọ tí mo fẹ́ ẹ wo bí ẹ wo bí ẹ wo bí mo dúpẹ́ lọ́wọ́ yín méjèèjì àmọ̀ràn gidi lẹ́gba ohun tẹ́ ẹ máa ṣe fún mi ni pé ẹ fẹ́ mi náà láàyè ẹ jẹ́ kí n ronú kí n tó lọ bá wọn leader nínú òṣèlú tọ́jú tèmi lọ kí n fọ̀rọ̀ lọ wọn ohun tá a bá máa ṣe sí màá jẹ́ kẹ́ ẹ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. action. lídìí pàbí inú èmi ti ń play game ah, mo ti ń play game tèmi. mo ní ká ẹ fún mi láyè. èmi àbí àkàn. o mọ tó ṣẹlẹ̀ ah. ìwọ kọ́kọ́ dìde máa lọ tí ìwọ bá ti dìde òun á máa lọ. lídà ẹ gan o. ṣé ẹrẹ mi sọ fún mi mo lélẹ̀ yóò gbádùn ó ti ya wèrè wọ́n sọ fún dídà ìpọ́kọ́ rẹ̀ wá gbọ́ wọ́n sọ fún dídà ṣẹ̀gbọ́n. ẹ gọ́gọ́ ọ ẹ lákàyè o kémi ò fún obìnrin láàyè ṣé tó ń bá ti fi ṣe lídà. ó dà ẹ̀yin méjèèjì ẹ fún mi láàyè. ẹ mọ́ni máa bá yín jà ọ́ yà ọ́ ẹ fún mi láyè ẹ fún mi láyè ẹ fún mi láyè mọ́ni kẹ́ ẹ fún mi láyè ẹ fún ẹ fún mi láyè. àjọ. sola lójú. káàbọ̀ ọkùnrin mẹ́ta làwọn <laughs> lójú. àwọn <laughs> lójú kan lè rí nà. orí tẹ̀mí ó ṣe ọ̀rẹ́. ọ̀kadì ọ̀kadì ọ̀kadì. ṣé kò sí. kó má bàa sí ni orí agbára tá a gbé fún ìjọsí <laughs> ọmọ tó lágbára ó ti dé ó sì lóun fẹ́ gba agbára àwọn. tó lágbára ti dé <laughs> kí ni tòun tẹ̀ sọ agbára wò. ó di agbágbé náà nù orí pẹ́ àti èrè gbàgbé <laughs> agbára tí mo fún ọ lórúkọ Jésù ọ̀rọ̀ nǹkan ló ń gbogbo iṣẹ́ rere ni mo fẹ́ iṣẹ́ tí ká bùkátà iṣẹ́ rere ni mo fẹ́ o iṣẹ́ rere tó máa tó máa tọ́ bùkátà mi ní orúkọ Jésù òní mo fẹ́ wá pèsè fún mi ọ̀rọ̀ nǹkan ló ń gbogbo pèsè fún mi ọlọ́run pèsè iṣẹ́ fún mi ọlọ́run tó ló ń gbogbo pèsè iṣẹ́ fún mi mo lè rí bí abẹ́ gàrí àbí àbí bóyá bí omi ẹ̀jọ̀ inú mi ti lẹ̀ lò ní ilé gbà kan. orí òkè la wà yìí àdúrà là ń gbà ń bí kò sí gàrí tó kọ Jésù. ọ̀hún ọ̀run ó yẹ máa gbá òun lẹ̀ ó yẹ máa gbá òun lẹ̀ ó yẹ máa gbá òun lẹ̀. so wobi wobi ó mọ̀ pé wọ́n yan àwẹ̀ twenty one days fún mi bí. gàrí orí òkè la wà yìí àwẹ̀ twenty one days la fẹ́ gbà àti wípé ọjọ́ kẹta la wà yìí kí ló adé tẹ fi ń béèrè omi àti gàrí nígbà ní orúkọ Jésù kò sómi ń bí ní orúkọ bàbá ọ̀pọ̀ wọn bá mo nínú mi tilẹ̀ lu o sọ fún pé kò sí. iṣẹ́ rere iṣẹ́ rere. orí òkè ni rè kò yẹ kó orí òkè ni kò bọ́ sí òkè márùn jẹ. wọ́n ní bẹ́ẹ̀ kó fẹ́ jẹ. lọ́dà láńre. dadi ẹ gbàdúrà ni ẹ wá wọn tó kù. mi ò lè gbàdúrà ṣọlá ló kun nínú fi ń gbé síta. ẹ gbọ́dọ̀ fàdúrà jagun gidi ni jagun. kẹ́ ẹ tó ṣẹ́gun ẹ gbọ́dọ̀ fàdúrà jagun gidigidigidi. àwọn wo ló ń lé mi ta ni mo fẹ́ bá jagun ọkọ̀ àtàdádà tẹ fi kó lé mi lọ́wọ́ tẹ ní kí n máa fi jagun bí. tẹ fẹ́ gbà lọ́wọ́ olúwa àfi kẹ́ gbìyànjú kẹ́ ẹ ẹ wo ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ rí pé lè help mi ṣó ti yẹ sìn mo ti rí pé lè help torí gbogbo èrò ọkàn tèmi nígbà tẹ́yìn rè mí tí mo wá sínú church yín tí mo explain fún yín tí mo sọ gbogbo òṣòro ayé mi fún yín ẹni kò sí wàhálà ẹ lọ́lúwa ṣetán láti gbà mí ọlọ́run yín ṣetán láti wò mí sọ mo dàdí mo ti gbà bẹ́ẹ̀ni gbogbo èrò ọkàn mi ni wípé sunday kìíní kọjá sunday kejì kọjá bóyá ẹ máa pe gbogbo àwọn ará àjọ wọn máa dáwó fún mi owó yẹn màá lè lọ fi invest sí nǹkan tó bá wù mí tí mo fẹ́ ṣe ẹ̀rù twenty one days. broda Lanre ẹ wá ẹ wo oníṣẹ́ ìyanu oníṣẹ́ àrà ni kristi wa kò sí ohun tó lọ́hùn kò lè ṣe ṣùgbọ́n kọ́ lọ́hùn tó ṣe ó ní ohun táwa náà máa ṣe ẹ wo aláìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe o. ẹ wo bí àwẹ̀ àtàdúrà ta ló ràn yín láwẹ̀ àtàdúrà ta ló ràn yín láwẹ̀ àtàdúrà tí ó bá jẹ́ ìbẹ́pẹ tèmi lọ jíjẹ láàárọ̀ àná ṣé ìbá ti kú báyà àbí èrò ọkọ ti yín ni pé kí n kú síbí so ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún mi ọlọ́run lè fún yín ní owó ṣùgbọ́n ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ sọ́sùn ọjọ́ kẹta sì lè níyì ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàwẹ̀ ẹ bọ́dá láre. ẹ wọ ọ̀nà tí mo lè gbà jáde jà o. bọ́dá láre níbo lẹ wá ń lọ ẹ wá ń bì í jáde ah. mo gbà ní àdúrà pé ní orúkọ Jésù Olúwa bá yín pàdé ogun èṣù mà lágbára o. ọlọ́run kò sí ẹ̀ fún mi ọlọ́run kò sí ẹ̀ fún mi ọlọ́run kò sí ẹ̀ fún mi. ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ á gba àdúrà o nítorí àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn. ẹ jẹ́ ká gba àdúrà bàbá wa ti ń bẹ lọ́run agbẹ́yìn ga o a dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ṣe wá. bàbá ẹ̀yin lẹ sọ fún wa wípé pẹ̀lú ẹ̀yin ọlọ́run gbogbo ní ṣíṣe olúwa ẹ àdúrà. bẹ́ẹ̀ inú òrùn mi ṣáká báyìí lára mi dá ṣùgbọ́n mo rí i pé lójú àánú èèyàn yẹn sórí gbogbo eléyìí tó ń bá káàkiri kò gbé ẹ débì kankan bẹ́ẹ̀ ni kò gbé ẹ débì kankan ṣùgbọ́n màá ṣe ẹ lóore màá mú ẹ dọ́dọ̀ bàbá mi bàbá mi ṣetán láti ràn ẹ lọ́wọ́ kó o dolówó kó o dolọ́lá kó o dolókìkí tí wọ́n mọ̀ káàkiri ìlú yìí ṣó ṣetán láti lọ. tẹ́ bá tẹ́ bá ní kí n ṣe láti ràn mí lọ́wọ́ ṣetán láti ṣe. o ṣetán jẹ́ a lọ. wọ́kẹ́. ó lè wò mí lójú sókè. Okay ọmọ mi ló tó mú ọ wá ó ní kárọ̀ lọ́wọ́ ẹ̀bẹ́ kan <laughs> ó rí ẹ̀mí kan bá inú ẹ̀ ẹ̀mí tó lágbára gbáà ni <laughs> àmọ́ <laughs> agbára kan wà níbí á wà fi fún ọ agbára ọ̀hún tún gbóni ju tinú ẹ lọ àfikún ló jẹ́ sórí bó ṣe ń rotó ló máa rájẹ béèyàn bá kú láti ogún ọdún ó di tó bá dọdọ ẹ béèyàn fọjú <laughs> ó là tó bá ti lè yọ òyìn béèyàn di létí tó bá ti lọ agbẹ́rẹ́ yóò láti àmọ́ o ẹ ẹ <laughs> ọmọ mi kan ló lágbára òun ó ti lọ sí ìrìn àjò àti ìmọ̀ àgbà tí ó rè wọ ni wọ́n gbé fún o lè wo mí ní ṣé o fẹ́ agbára ọ̀hún àbí o fẹ́. wókè ṣe láti gbà á. beraga beraga beraga aku. Oh, yóò ti náà ti. kí wàá nìtumọ̀ kọ́ tẹ́ sọ. Ah. tó bá tó bá wá gbàgbára òun kí ló máa ṣẹlẹ̀ sí mi. Ah. nǹkan kékeré ni ó tẹ̀lẹ̀ sí ọ ìlú ń bẹ̀rẹ̀ lẹ́rù <laughs> nǹkan kékeré ni um, ojú rẹ̀ ó fọ̀ apá náà rọ gbọ́n làlàáfíà. <laughs> òun lè pèlè nǹkan tẹ̀ntì kí lè tún wọn gbélé ìtẹ̀wé ẹ wo bí ẹ má ẹ má bàa sọ wẹ́ẹ̀mù. gbẹ̀m gbẹ̀m nbuluku báyìí bẹ́ẹ̀ mọ́ ah tó báyìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí kódà kódà kódà kódà nǹkan burúkú ni ẹ náà ẹbí mọ́ o jàmbá yóò dáàbò bẹ́ẹ̀ yóò jẹ̀yẹ́ ẹ̀ ń tu. o ṣọ̀rẹ́ ṣé nǹkan mi wà tá a lè ṣe sí agbára tó wà lọ́wọ́ tèmi mo ń lò lóòótọ́ mo dẹ̀ fojoojúmọ́ dúpẹ́ lọ́wọ́ yín ní bẹ́ẹ̀ ṣe mo láìmọye oríṣiríṣi nǹkan tí mo ti ṣe mo mọ̀ pé màmá wà ní ipò yìí kálíkì ṣe agbára tẹ̀ ń sọ àti gbà kúrò lọ́wọ́ mi ò dáa kójú mi fọ́ kọ́wọ́ mi rọ̀ kó dáa. àlàáfíà ó tẹ. <laughs> ṣé kò sí nǹkan mi ìtẹ̀lé bá mi ṣe sí. ìgbà ah. mi kò sí o àti alágbára gba alágbára <laughs> jọ bẹ́ẹ̀ ṣe ṣe alágbàdìrí fẹ́gbà fẹ́gbà fẹ́gbà gbogbo àlókù. mi ò ṣètò àti gbé agbára kankan sílẹ̀. kò sí wàhálà ààyè ó lọ ó dàbẹ́ ó dàbẹ́ ọ̀rọ̀ burúkú èmi ó rí o ẹ̀yà lé lọ́gbọ̀n ẹ̀tàn ńgbà ẹ̀dí ẹ bá tọ́ ọ̀bà nísìn ọlọ́run gbẹ́lá fẹ́ gbẹ́gbẹ́lá. tí inú yín fẹ́ lẹ̀ pọ̀ tẹ́ ẹ lè gbàwẹ̀ ah! ọlọ́run ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣayé yín tẹ́ ẹ fàyè yín lẹ̀ fún sátani láti lò èyí tí ọlọ́run fẹ́ lò gidigidi tí ọlọ́run fẹ́ lò tó kọ́ sí yín tó ti ń lò yín ṣùgbọ́n tẹ́ ẹ fura àìkíyèsára bíbélì ní ègbé ni fún àwọn tí ń ègbé ni fún àwọn tí ń tọlọ́run mìíràn lẹ́yìn ìbínújẹ́ wọn yóò ti pọ̀ tó ṣẹ́ríbi tẹ́ ẹ bára yín ẹ wo kò yà mí lẹ́nu gbogbo oríṣiríṣi tí mò rí tẹ́ ẹ dà lónìí kò sí ohun tó yà mí lẹ́nu torí pé a ti kọ́ ni gbogbo ohun tí a ti kọ́ ni gbọ́dọ̀ wá sí ìmúṣẹ kínkín nínú ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ ṣùgbọ́n ọ̀nà wo lẹ bá débẹ̀ ọ̀nà Sátánì ni Bíbélì sọ wípé. ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ gbogbo àwọn tí ó fẹ́ di ọlọ́rọ̀. a máa bọ́ sínú ìdẹ́wò àti ìdẹ̀kò. yes. àti sínú ìwèrè ìfẹ́kùfọ̀. sínú ìwèrè ìfẹ́kùfọ̀ ó ti tó pásọ simin tí a gbọ́ gbogbo àwọn tí ó fẹ́ di ọlọ́rọ̀ wọ́n á máa bọ́ sínú rádaràdánù rẹ̀ dédé ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe rí. èmi ò kì í ṣọlọ́run o ṣùgbọ́n inú ẹ̀ wo ibi tẹ́ bára yín báyìí. èyí hmm. àwọ̀ ẹ̀ tẹ́ bá fẹ́ kí ṣètò àti gbà ó tẹ ìgbà fẹ́ kí n ṣe mo ṣètò àti ṣe. ká gbàdúrà fún yín ká gbàdúrà fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ lè gba àwẹ̀ tẹ́ ẹ̀ gbàgbọ́ wípé àwẹ̀ àtàdúrà ló lè múṣẹ́ ìyanu ṣe ẹ ti gbàgbọ́ báyìí àwa bá gbàdúrà o olóore ọ̀fẹ́ ní Jésù o tó bá dẹ̀ wọ́n lọ́hùn ni kó ṣe o tamla ga o he he amma na hauta mun ha to rubi kuna ji kuna ai bani ya nyimla han ta kunun ka ho ni wa hin mai na mun ko ha shi ga ba zama ya waya gwada gwada waya ta mun wani kun ni ka la ho hilla ni ba ya oh ah akwara bita àtàbí ni wọ́n yọ ẹni tí mo gbé agbára o fún ó ń gbé bọ̀ má bínú. àtùmọ̀ náà wọ́n dàbí kó dàbí pé. làwọn lójú ni mo gbé agbára rẹ fún ọmọ dáadáa ni wò yóò gbé wa wò àwọn èkejì ẹ àwọn náà mú wa pé kí n ràn án lọ́wọ́ kò sí wàhálà ó ń gbé bọ̀. àtẹ̀kùn ní mọ́ṣá àṣùmọ́ náà kẹta mọ́ṣá káì káì káì. broda Stephen ẹ wo ẹ fún wa ládùúrà ah, olúwa olúwa o olúwa o ẹ fún wa ládùúrà. ẹ ká gbàdúrà bíbélì sọ wípé bí ẹnikẹ́ni bá tọ̀ mí wá èmi kì yóò tà á nù bí ó ti wù kí ó rí bẹ́ẹ̀ ni bíbélì sọ ẹ jẹ́ gbàdúrà fún arákùnrin gbogbo ẹ̀ṣẹ̀kẹṣẹ̀ tí ó lè máa fa wàhálà bá ilé ayé rẹ̀ kí olúwa kí wọ́n dárèjé. làwọn lójú làwọn lójú jí abada jí. mo fẹ́ rí. gbogbo àwọn ẹ̀mí àìmọ́. gbogbo ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ yẹ wà nínú ọ̀rẹ́ rẹ̀. kí olúwa kí ṣẹ́gun fún ọ.